إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف ولمبا الله أترى الصلاة فون أبو محمد صلى الله عليه وسلم أتما تسواجو ولو يندى الله سبحانه وتعالى lórí tafsiru suratul hajj láti aya 27 láti aya 26 أعوذ بالله من الشيطان الرجيم وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين وركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر وعلى كل ضامر يأتين من كل فج عميق ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wa ìdbàwà ànàlì ibrahim nígbàtí àwọn ọlọ́mọba ta ṣe ní ọrùn fún anábi ibrahim alayhisalatu wassalam láti dá makan albayt ibi ayi tí ilé ọlọ́mọba subhanahu wa ta'ala tó ń òun náà ni alkaaba èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ń sọ̀rọ̀ parẹ̀ ìpé inna awala baitin wudiya linnasi lalladhi bi bakkata mubarakan ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ilé àkọ́kọ́ tó ṣe pé wọn ọlọ́run gbé kalẹ̀ fún ìran mi òun náà ni tó ń bẹ òun náà ni ìlú makka mubarakan tó jẹ́ ilé alálùbáríkà ọlọ́mọba subhanahu wa ta'ala ó wá ní ayé léyìí ìgbà tí a ṣe ń rọrùn fún anábi ibrahim alayhisalatu salam láti dá location rẹ̀ mọ́ ọlọ́mọba ní allah tó ṣèrìkìbí ṣayan lára nǹkan tí a sọ fún anábi ibrahim alayhisalatu salam òun ni pé ààyè yìí ilé ọba ni bákan náà ibrahim ò gbọ́dọ̀ ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run O ò gbọ́dọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ìwà orogún ọba eléyìí ni abusi tó fi tóbi jùlọ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ tó fi tóbi jùlọ ni, òun ló fi jẹ́ pé lukman ìgbà tó ń ṣe wáàsí fún ọmọ rẹ̀ ó ní abunayya èrè ọmọ mi láàtú ṣerikibila ó gbọ́dọ̀ wá orogún pọ̀ mọ́ ọlọ́run ọba ẹnna ṣirka lazulmun azim torí pé ìwà orogún pọ̀ mọ́ ọlọ́run ọba àbùsí tó tóbi ni sọlọ jẹ́ pé gbogbo ẹni tí ó bá jẹ́ òbí tí ó nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ lára àwọn nǹkan tó gbọ́dọ̀ máa tẹ̀ máa létí gbogbo gbà tó rí gbọ́dọ̀ máa ṣàlàyé fún gbogbo gbà òun náà ni ọ̀rọ̀ àìwá orogún pọ̀ mọ́ ọlọ́run ọba ṣùgbọ́n nífẹ̀ẹ́ ọmọ kò ṣe pé àwọn ìròyìn ní ayé àwọn nǹkan tí ìrọ̀rọ̀ ayé kó jọ àwọn nǹkan tí ejé èèyàn láyé òun náà ni nǹkan ta bízi ara wa pẹ̀lú fúnra ọmọ bẹ́ẹ̀ àmì pé yìí ò nífẹ̀ẹ́ ọmọ yẹn ni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀rọ̀ bí ó ṣe ní wó orogún pọ̀mọ́ ọlọ́wọ́ ọba eléyìí ni ó jẹ́ nǹkan tí ó mú mú jù ní ààyè òbí náà torí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam àtàwọn olùgbàgbọ́ òdodo oníyàyọ̀ lẹ́dínà amánu kó ànfúsàkùn wa àlékún náírà ọlọ́ni mo pẹ̀yìn olùgbàgbọ́ ẹ̀ṣọ́ ara yín àti àwọn ẹbí yín àwọn ọmọ yín ìyàwó yín ẹ̀ṣọ́ wọn níbi náírà ni iná kan tó ṣe pé wọ́n kóòdù anáàsù alhijara èyàn àtòkúta láàmà fi kó عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون iná tó ṣe pé àwọn tán mójútó àwọn àwọn màláíkà tí wọ́n jẹ́ sẹ́kísẹ̀yà tí wọ́n lójú àánú tó ṣe pé àṣẹ ọlọ́run ọba wọn ń tàpa sí ìtọ́lọ́n ti pa wọ́n láṣẹ làwọn ń ṣe kí la fẹ́ ló ń eléyìí òun náà ni pé ọlọ́run ọba dídí pé àwọn olùgbàgbọ́ òdodo ni pé ẹ ṣọ́ ara yín àti àwọn ọmọ yín àti àwọn ẹbí níbi iná bẹ́ẹ̀ náà ni lukmanu sọ fún ọmọ rẹ̀ pé ya abunayya irí ọmọ mi láti ṣèkìbílà má gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba kan má ẹlivéètì ẹ̀dọ́ ọlọ́run ọba kan dé ipò ọlọ́run ọba tó máa tírìtì wọn bákan náà torí pé kí ni inna shirka la zulmun azim ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba àbùsí tó tóbi ni àìmóore ni ọlọ́run ọba ló dá wa òun lórí wa òun ló ní jẹ́ ẹ̀mú wa lọ́dọ̀ nítorí ẹ ká fún un ní ẹ̀tọ́ rẹ̀ tó jẹ́ exclusive right ti ọlọ́run ọba káwá gbé fún ẹ̀dọ́ ọlọ́run ọba kan eléyìí àbùsí tó tóbi ni kò ń ṣe lukmanu nìkan ló sọ eléyìí fún ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò ń ṣe anabi muhammad sallallahu alaihi wasallam nìkan ló sọ fún àwọn èèyàn rẹ̀ anabi ibrahim alayhi salatu wasalam ọlọ́run ọba ní wa ìbáwáàna lè ibrahim makana albayt ìgbà ṣe rọrùn fún ibrahim alayhi salatu wasalam láti rí ààyè tí ilé àwọ ọlọ́run ọba ibi tó ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ní ta sọ fún un òun ni pé allah tushrik bi shay'an má wá nkankan ní orogún pẹ̀lú èmi ọlọ́wọ́n eto ẹ̀tọ́ èmi ọlọ́wọ́n o boro gbọ́dọ̀ gbé fún emi èmi ọlọ́wọ́n kan shay'an àwọn afẹ́sìn afesi ká mọ̀ pé nákàrà lélẹ́yìí òun náà ni nǹkan tó ṣe wípé gbogbo ń tí abálẹ́pẹ̀ ní ìwọ orogún kọ anabi ibrahim alayhi salam ńgbà ibrahim náà ń ó ní wàṣúnúbù ni wàbà níyà àná àbúdá asnam eré ọlọ́run ọba emi àtàwọn ọmọ mi pé sí ìmọ̀ bó òrìṣà rọ́bì nàúnà lánàá kẹsíra mi nàás eré ọlọ́run ọba mi ò àwọn òòṣà ni wọ́n so tó islam te bá ń torí pé ọlọ́run bá sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam wàlákọ́dí uhiya ilayka wa ila alladhina min qablika lain ashrakta la yahbatanna amaluk ọlọ́run ní ta sọ fún ẹ ta sọ fáwọn anábì tán síwájú lain ashrakta tó bá wọ orogún fún ọlọ́run ọba tó gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba kan la yahbatanna amaluk iṣẹ́ téèyàn máa ṣe tí máa jọyàn lójú téèyàn ò ní á ah, òun mọ̀ ríṣẹ́ ṣe mú máa ń sin lọ́hùn gbogbo ẹ̀ yóò dòfo ni láyé àbátọ́ na àmàlùkù wà látàkù nẹ́nẹ̀ nílẹ̀ xasírí tó bá dàdíjọ́ ń gbé ní alkiyama ó mọ̀ bẹ́ẹ̀ nú àwọn tó ṣòfò jama in tó fi lè mú ọlọ́wọ́ bá àdírẹ́sì anábíwá muhammad sallallahu alaihi wa sallam ní ọ̀nà yìí dẹ́ńtà lé mí tálẹ̀ nìkọ̀ọ̀kan wa ọlọ́ni ta sọ fún ẹ ta sọ fún àwọn tán síwájú rẹ̀ nú àwọn anábí wa òní pé tẹ́ ẹ bá fi lè wọ orogún pọ̀ mọ́ ọlọ́run ọba la yahbatọ́ ní amaluku gbogbo n tó bá ṣe ó bàjẹ́ ni ẹ ó máa ń kírun ni ó máa ń ṣe sọ́dáka ni ó máa ń gbàwẹ̀ ni a máa gbàwẹ̀ monday thursday a máa gba gbogbo eléyìí àníṣó ń ṣe bọ́ tó bá ti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba òfin gbogbo ẹ̀ tó ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn èèyàn máa ń ṣe míì wá lórúkọ àṣà à ń gbé eégún ni à ń gbẹ́yọ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ ni ẹni tó ń gbégún tó ń gbẹ́yọ̀ tó ń kírun òfo ló ń ṣe ó ń gbégún ń gbẹ́yọ̀ bẹ́ẹ̀ ló lóun gbàwẹ̀ rọmọdán òun lọ ájì ìran gbogbo ẹ̀ torí pé ọlọ́wọ́n bá ti sọ incletant ni ìpele in ashrakta tó bá wá orogún pọ̀ mọ́ ọlọ́wọ́n bá lẹ́yìn àbátọ́ náà amaluk iṣẹ́ rẹ̀ abàjẹ́ wàlátẹ́kùn náà nàmínà khasirin ó dẹ̀ máa bẹ́ẹ̀ gbàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ń pa àwọn anábí ọlọ́wọ́ bá ní ayé mi ó ní wàlá aṣírakú ká ní pé wọ́n wá orogún pọ̀ mọ́ ọlọ́wọ́ bá ní làhábìtọ́ máa kánú tí àmàlù gbogbo ń tánṣe ní gbogbo ó di nǹkan fún ni so eléyìí ló fà tó jẹ́ pé àwọn anábí ọlọ́wọ́ bá ọ̀rọ̀ má ṣe bọ́ pẹ̀lú ọlọ́wọ́ bá má wo orogún pọ̀ mọ́ ọlọ́wọ́ bá má gbé nǹkan kan sí ipò ọlọ́wọ́ bá eléyìí ni tí wọ́n gbájúmọ́ ẹnu wọn kò lórí eléyìí kò sánàbí ọlọ́run ọba kan tó wá tí ọlọ́run ọba gbé dìde àfi kó mọ wọ́nà àwọn èèyàn against ẹbọ tí èèyàn bá fi lè mórí bọ́m̀bì ẹbọ àwọn nǹkan tó kù yóò máa tẹ̀lé ni ẹ ó lè jẹ́ni tí ó jìyà pé ó ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan àbí nǹkan kan ṣùgbọ́n yóò para kúrò nu náà ṣùgbọ́n ẹni tó bá fi lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ ó sínú náà ni ẹ ó ṣe léyìí ó ṣe léyìí gbogbo òfò ni torí pé àwọn nǹkan tó ṣe yẹn ní wọn ní foundation tí wọ́n á jòkó lé lórí ló fi jẹ́ pé ìjòkó ta ti ń kọ̀rọ̀ ń pa àwọn nǹkan wo ló constitute ẹ bọ ìjòkó tí yẹn gbọ́dọ̀ dún ní mọ́ni àwọn nǹkan wo ló jẹ́ bọ àwọn nǹkan wo ni ò ń ṣe bọ́ irú ìjòkó bẹ́ẹ̀ níta gbọ́dọ̀ mọ̀ dún ní mọ́ni làwọn afáwọ́fin máa rẹ́kọ́mẹ́ndì tí a mọ̀ sí àtàwọ̀hídì òun náà ni ìmọ̀ ọlọ́run lọ́kan tí wọ́n máa ṣàlàyé fún wa àwọn verses alukur'an àwọn ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó ṣe kó sọ̀rọ̀ pa gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ó kó gbogbo ẹ̀jọ́ irú ẹ̀ ní tíra ta ti kà sẹ́yìn tí a mọ̀ sí kitabu tawhid tíra yìí àfáà tó kọ́ ó mú àwọn ayé alukur'an ó kó gbogbo ẹ̀jọ́ tó ń sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹbọ àwọn ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó ń sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ẹbọ àti ilé yẹn jìnnà sí oko gbogbo ẹjọ́ láti lè fi àsístì wa láti gbọ́nkàn iye torí pé kò ń ṣe gbogbo èèyàn ló lọ́pọ̀tunítì àti mọ ka ẹ̀kọ́ kan nu ayal quran ṣùgbọ́n wọn kó gbogbo ẹjọ́ sójú kan láti lè jí ká mọ̀ nǹkan báyìí ẹbọ ni nǹkan eléyìí ẹbọ ni eléyìí ẹbọ ni eléyìí ẹbọ ni ẹ jìnnà sí ọlọ́run ọba sọ fún anabi ibrahim alayhi salatu wa salam allah tu shirk bi shay'an ó gbọ́dọ̀ wá orogún fún èmi ọlọ́run ọba bó tilẹ̀ òkú mọ́ bákan náà wọ́tọ́ hirbẹ́ ti ẹ̀lẹ́ tọ́ ìfi ilé mi ọlọ́run ọba tí mo fi mẹ́ẹ̀yì tí mo fi ẹ̀yì ṣe ní àyè mímọ́ lè tọ́ ìfi fún àwọn tí wọ́n fẹ́ máa ṣe tàwáfù rẹ̀ wọ́lkọ́ ìmín àtàwọn tó fẹ́ máa kírun níbẹ̀ wọ́rúkà ìsújúdù àwọn tí wọ́n máa ṣe rùkú tí wọ́n ma ṣe sùjúdù ń bẹ ṣe ní àyè tó mọ́ sọ́n ló jẹ́ pé mọ́ṣáláṣí àyè ọ̀wọ̀ ni torí pé mọ́ṣáláṣí àkọ́kọ́ lórí ilẹ̀ ayé òun náà ni alkaaba ọlọ́run ọba dẹ̀ pa ànábì ibrahim alayhisalatu salam láṣẹ ó gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run bá bó tilẹ̀ òkú mọ́ àkọ́kọ́ nù ẹ̀kejì ni wípé àyè tí mo fi yẹn yìí àyè tó gbọ́dọ̀ máa ṣe ìmọ́tótó rẹ ni àyè tó ṣe pé o gbọ́dọ̀ fún lọ́wọ́ ni so ló jẹ́ pé ìdájọ́ yìí náà ó ń bẹ fún àwọn mọ́ṣáláṣí tó ń bẹ lórí ilẹ̀ ayé pé a gbọ́dọ̀ máa ṣe àkólé kan wọn bó la ń pè ní mọ́ṣáláṣí òun náà ni ibi tí èèyàn àbáwọn èèyàn kan tán bá parapọ̀ tán láwọn fi ilẹ̀ fún ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí nǹkan tá a bára wa sọ ń gbà tá à ń discussing tí ń pè ní endowment téèyàn kan bá ti lóun kọ́ mọ́ṣáláṣí ó ti kọ́ fún ọlọ́run ọba nìyẹn kò ń ṣe property ẹ̀ mọ́ irú èèyàn bí òní jáde láyé káwọn ọmọ rẹ̀ láwọn fẹ́ jogún rẹ̀ bẹ́ẹ̀ ni kò ń sọ pé òun ó ta arú rẹ̀ bẹ́ẹ̀ àbó òun ó ta àyè yẹn torí pé ó ti ní kí ni nǹkan tó fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹnu tó kù ni pé ó gbọ́dọ̀ mọ mójútó tó bá ṣe ń bẹ láyé bó làwọn èèyàn ò ṣe ní máa ṣe nǹkan àdọ̀tí ń bẹ sọlọ́ jẹ́ pé ẹni tó kọ́ mọ́ṣáláṣí tó ṣe pọ́n gan fún rẹ̀ ló fi àyè ṣíríkù lẹ̀ nínú mọ́ṣáláṣí yẹn ó ń act against ọ̀rọ̀ ọlọ́wọ́n bá torí pé ọlọ́wọ́n bá sọ fún anábì ibrahim alayhisalatu salam ipe kí ni allah tó ṣe bí ṣẹ́yìn má ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́wọ́n ọba wọ́tọ́ ìrìbẹ́tì ẹ̀lì tọ́ ìfìyìnà wọ́lkọ́ ìmìnà wọ́rùkà ìsùjòdù ṣe ní àyè tó mọ́ so bàbá tó kọ́ mọ́ṣáláṣí ìyá tó kọ́ mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ fi mọ́ṣáláṣí ẹ lẹ́ ní nǹkan tí wọ́n máa ṣe bídí à ń bẹ́ má jẹ́ kí mọ́ṣáláṣí rẹ jẹ́ nǹkan tí wọ́n máa ṣe ṣírìkù ń bẹ́ tó bá fi àyè lẹ̀ fáwọn èèyàn láti máa ṣe bídí àánú mọ́ṣáláṣí ẹ̀ṣẹ̀ tán bá ń ṣe ń bẹ́ẹ̀ wọ́n ló máa nípinnu rẹ̀ torí pé ó rí tó o bá rí kéèsì ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n òun fojú ara ẹ rí inú tiẹ̀ náà dẹ́ dùn sí inú ẹ yọ sí i gbogbo bídíà tán bá ń ṣe ń bẹ̀ ó mọ̀ nípìn bẹ́ẹ̀ torí pé ìwọ ló gbé àyè yẹn kalẹ̀ fún àwọn èèyàn láti lè mọ̀ ṣe bídíà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe pé nǹkan ẹbọ òun ni wọ́n ń ṣe nínú rẹ̀ èèyàn ó mọ̀ nípìn bẹ́ẹ̀ àfi téèyàn ò bá mọ̀ ń pa rẹ̀ lókù bẹ́ẹ̀ ni àwọn nǹkan pàǹtí àwọn nǹkan ẹ̀ṣẹ̀ èèyàn ó mọ̀ nípìn bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé ọlọ́run ọba sọ fún anabi ibrahim alayhi salatu wasalam wa tahir baiti ẹ̀lítọ̀ ìfì àyè yìí jẹ́ jẹ́ àyè tí yóò mọ̀ ọ́ àyè tó ṣe pé a gbé jìnnà sí àwọn nǹkan kí nǹkan àwọn nǹkan tí ó da àwọn nǹkan ẹbọ àwọn nǹkan bídíà àwọn nǹkan dọ̀tí agbọ́dọ̀ gbé jìnnà sí ló fi jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam a máa ṣàkólé kan mọ́ṣáláṣí a máa ṣàkólé kan mọ́ṣáláṣí débi wípé wọn láwọn tí wọ́n ń gbá mọ́ṣáláṣí tí wọ́n mójútó lásìkò anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam ó ní arábìnrin kan àbí arákùnrin kan tó ṣe wípé a máa gba mọ́ṣáláṣí arákùnrin yìí àbárábìnrin yìí ìgbà tó jáde láyé àwọn èèyàn tètè palẹ̀mọ́ rẹ̀ wọ́n lọ sí ó wá díjọ́ kejì ànẹ́bísọ̀lá sọ̀rọ̀ ní lágbájá ń kọ̀ ọ̀hún orí wọ́n ni àwọn ti kú lálẹ́ àná àdẹ̀ ti sáré yanjú ẹ̀ ní ànẹ́bísọ̀lá sọ̀rọ̀ ní dùlúni àlàkàbìrì yìí wọ́n fi rí wáyà dùlúni àlàkàbìrì ha ẹmú mi lọ síbi tí sàárẹ̀ wa èèyàn pàtàkì ni ẹni tó ṣe pọ́pọ̀lọpọ̀ ó fojú kéré ìpè ta ni torí àwọn tètè palẹ̀mọ́ rẹ̀ torí wọn rí lẹ́ni tó ṣe pé tó bá jáde láyé ó yẹ káwọn ọlọmọ sọ fún àníbùsọ̀ lásán pé lágbájá mọ̀ jáde láyé ṣùgbọ́n torí pàtàkì iṣẹ́ tí ẹni yẹn ń ṣe pé ó ń gbá mọ́ṣáláṣí òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ mú mi lọ síbi tí sàárẹ̀ ẹ wá òjíṣẹ́ ọlọ́run ọba dẹ̀ kí irun sí sàárẹ̀ ẹni yìí ó kírun sí lára látara kí ni iṣẹ́ tó ń ṣe torí pé kí ni ká tọ́jú mọ́ṣáláṣí nǹkan tó pàtàkì ni anábíwá muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí àwọn aisha radiyallahu anha bó ṣe sọ ó ní amara rasulullah sallam bibina al-masajid fi dur òjíṣẹ́ ọlọ́run bá ní ẹ̀kọ́ mọ́ṣáláṣí sáwọn agboolé yín bákan náà wọ àǹtòtọ́ yẹ́ bọ̀ wọ́n tún náà ẹ fi perfume sí ẹ máa ṣe kó máa mọ́ tónítóní sọtaba rẹ yẹn rí sí tó yẹ pé òkè ó bẹ̀rẹ̀ sí fún perfume sínú mọ́ṣáláṣí ni kó lè mọ ọrùn dáadáa iṣẹ́ olóore ni but ìyẹn mélòó ló máa ṣe léyìí nínú wa èyí tá a fi ṣe yẹn àwọn nǹkan bídíà láàmà gbé wa sínú mọ́ṣáláṣí kéèyàn wọnú mọ́ṣáláṣí kó mọ ọrùn dáadáa eléyìí iṣẹ́ olóore ni kéèyàn wọnú mọ́ṣáláṣí ká má ra wọn ọ̀dọ̀ tí ń bẹ iṣẹ́ olóore ni torí pé òjíṣẹ́ ọlọ́run ọba ó dídì pa aláṣẹ ni ọlọ́run ọba náà pa á láṣẹ fún anabi ibrahim alayhisalatu salam wọ́tọ́ hir bẹ́ẹ̀ tiya ilé mi ọlọ́run ọba yìí fọ́ọ́mọ́ ṣe kó mọ́ tónítóní ẹ̀tọ́ ifin fún àwọn tí wọ́n máa ṣe tàwa fún bẹ́ẹ̀ bákan náà wọ́n kọ́ imi náà wọ́n rúkà ìsujúd àwọn tí wọ́n máa kírun bẹ́ẹ̀ ló jẹ́ pé kàába bó ṣe wà kò sí àsìkò kan tó ṣe wípé èèyàn lè ṣe tàwa fún bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wasallam fi sọ fún àwọn ẹbí rẹ̀ tó ṣe pé wọ́n wà ní ìcháàjì ọ̀rọ̀ kaaba oníyàbá ni abdulmanaf látẹ̀mná ahadan tọ́fà bí adal bait wọ́n sọ́lá fi ayẹ sàtì mi lélẹ̀ ọ̀nàhàr ó ní ẹ̀yìn ìbànú abdulmanaf ẹ má ànà fún yẹn kankan kó wá kírun ní ayé yìí ní anytime tó bá wá àbígbà tó bá wá ṣe tàwa fún bẹ ẹ má ànà fún un ló jẹ́ pé kò sígbà téèyàn wọ kàábà téèyàn wọ mọ́ṣáláṣí kàábà tó ṣe pé kò lè kírun tí ò lè ṣe tàwáfù ẹ alẹ́ la wà á lè ṣe tàwáfù kò sígbà téèyàn ò lè ṣe tàwáfù alẹ́ la wà nísìn á lè ṣe kíni á lè kírun kò sásìkò téèyàn ò lè kírun téèyàn bá ti wọ tàwáfù torí pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe ní nǹkan tí èèyàn ó máa ṣe tàwáfù rẹ̀ antahir bẹ́tíà wàtahir bẹ́tíà lè tọ́ ìfín wàlùkọ́ ìmìnà wàrúkà ìsùjúdù àwọn tí wọ́n fẹ́ kírun ń bẹ́ ẹ̀jẹ̀ kí wọ́n kírun àwọn tó fẹ́ ṣe tàwáàfù ẹ̀jẹ̀ kí wọ́n ṣe tàwáàfù ló fi jẹ́ pé ìmọ̀ ṣe tàwáàfù yìí kàlẹ́ olúwa lára iṣẹ́ olóore téèyàn lè ṣe jù ni ló fi jẹ́ pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé iṣẹ́ tàwáàfù yìí ká rẹ̀ ìpẹ́ ìṣẹ̀rẹ́ ni ló fi jẹ́ pé ẹ̀rọ àwọn èèyàn tó ṣe pé wọ́n kúndùn láti fẹ́ máa lọ ṣe tàwáàfù rẹ̀ àbí kan máa ṣe ọmọra àbí kan máa ṣe ájì torí pé kí ni nǹkan yìí ìpa ẹ̀ṣẹ̀ rẹ̀ òun ni fún yà bẹ́ẹ̀ ni ìṣàlékún oore òun ni fún ẹni tó bá ń ṣe ká máa ṣe tàwáàfù yíká ilé olúwa subhanahu wa ta'ala eléyìí irú ẹ̀ náà ń bẹ lókè bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí anabiwa muhammad sallallahu alaihi wa sallam bí ó ṣe fi kọ́ àwọn sahaba rọ̀dọ̀wánu láàlẹ́yìn so bẹ́ẹ̀ làwọn màláìka náà wọ́n ń yíká èyí tó ń bẹ lókè báwa náà ṣe ń yíká èyí tó ń bẹ nílẹ̀ torí pé ilé ọlọ́wọ́n ọba ni inna awwala baytin wudi'a linnasi ilé àkọ́kọ́ tí wọ́n gbé kalẹ̀ fún àwọn èèyàn kan máa ṣe jọ́sìn bẹ́ẹ̀ lálẹ́rìí bíi bákàtà mubarakan òun ni tí ó ń bẹ ní ìlú bákà ìlú makka tó jẹ́ nǹkan alálùbáríkà hudan lil alamin tó jẹ́ nǹkan mẹ́nà fún gbogbo àgbáyé ló fi jẹ́ pé gbogbo ọmọ ènìyàn gbọ́dọ̀ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ jẹni tó ṣe yí pé yóò jẹni tí ó máa sin lọ́wọ́n bá tí ò ní wóorú pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wa'adhin fi eré ibrahim wá kéde fáwọn èèyàn bilhajj ìpè kí wọ́n wá sí ilé olúwa yìí yàtú kàrìṣàlán tí wọ́n bá ti kéde yàtú kàrìṣàlán wọ́n máa wá bẹ lẹ́ni tó ń rìn wá wàhálà kúlé dọ̀mírin wọ́n máa wá lẹ́ni tó ṣe yí pé ń gun nǹkan wá síbẹ̀ yàtí náà kúlé fàjìnà méèkì tó ṣe pé àwọn nǹkan ọ̀gùn wọ́n máa wá láti àwọn ọ̀nà tó jìn anábì ibrahim alayhi salatu wasalam nígbà tó dé valley tí ọlọ́run ọba sọ pé ibẹ̀ ni ilé òun wa kò séèyàn kankan bẹ́ẹ̀ orí rẹ̀ orí ìyàwó rẹ̀ àti ọmọ tó gbé dání ọlọ́run ọba dẹ̀ pa aláṣẹ ìpè wa azim finas kéde fún àwọn èèyàn ìpè kan máa ṣe kí ni ẹ máa wá sílé olúwa ẹ máa wá sílé olúwa anabi ibrahim alayhi salatu salam ó kéde ìgbà tí òun àti ọmọ rẹ̀ àti ìyàwó tí wọ́n ṣe kíni tí wọ́n parí ọ̀rọ̀ ilé Ismail àti Ibrahim bàbá àwọn méjì jọ kọ́ ilé yìí ní ọ̀nà tí ọlọ́run ọba pọn aláṣẹ pé kankan ó dẹ̀ kéde lóhun àti ọmọ ẹnìkan òun ló di nǹkan tó ṣe wípé millions of people ló ń lọ year in year out day in day out láwọn èèyàn ń lọ kò síjọ́ tẹ́ ẹ dé kàábà tó ṣe pé àwa ni pé kò sáwọn èèyàn ń bẹ ẹlòmíín bá lóun ṣe umra lónìí bí ìgbà tó ṣe rí pé ó wà nù ramadan ni ibi tí àwọn èrò wa pọ̀ dé débi wípé tí ìjọba saudi tán bá ń sọ tí wọ́n realize ń bẹ̀ bíi last year wọ́n ní nǹkan bíi sixteen point something billion dollars owó ni owó tí wọ́n realize níbi ọ̀rọ̀ ipe òkè àwọn èèyàn ń wá sí àjì wọ́n ń ṣe kí ni wọ́n ṣe kátàkárà àti bẹ́ẹ̀ lọ so torí pé ọlọ́wọ́n subhanahu wa ta'ala tí yẹn bá gbára lé yóò ṣe nǹkan ìyanu fún yẹn yóò dúró tí yẹn ṣùgbọ́n tí yẹn bá wo pé aṣọ́lọ́n ah, lè ṣe kìíní yìí ọlọ́wọ́n subhanahu wa ta'ala yóò dáadáa yẹn anábì ibrahim alayhisalatu salam òun àtọ́mọ nìkan ọlọ́wọ́ ọba ní ìwọ́ṣá ti kéde sí àwọn èèyàn tó bá kéde àwọn èèyàn ó wà láti ibi tó jìn wọn ó nǹkan wá láti ibi tó jìn káwo ilẹ̀ yorùbá wa ń bí àbí nàìjíríà wa yìí àwọn tí wọ́n ń ṣe áàjì náà bàbá bàbá wa ní ẹlòmíì ó sọ iye ọjọ́ iye oṣù tí àwọn ó ṣe lọ́nà kan tó débẹ̀ nítorí pé kí ni wọ́n ṣàfẹ́ délé ọlọ́run wọ́n fẹ́ di ilé olúwa wọ́n fẹ́ rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ ṣèjọsìn bẹ́ẹ̀ lónìí àwọn èèyàn ń gun plane wọ́n gun ọkọ̀ ojú omi lọ síbẹ̀ nítorí kíni nítorí wípé wọ́n fẹ́ jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala sọlọ́run ọba pa anabi ibrahim alayhi salatu wasalam ó pa á láṣẹ ipe wa adhin finnas kéde fún àwọn èèyàn bilhajji ipe kí wọ́n wá sí ààyè yìí ìtumọ̀ hajj ní èdè larubawa òun náà ni alkostu kéèyàn intendi nǹkan so ti bá sọ wípé hajjastul bait ìtumọ̀ ẹni pé mo intendi ilé so bil hajj sọ fún wọn pé kán intendi àti wá síbẹ̀ yẹn ló ń jẹ́ pé ẹni tó bá lọ wọn á pè ní hajj ṣùgbọ́n tó bá délé padà kò ń ṣe hajj mọ́ ó kàn yẹ pé nǹkan tí ó ti gbalẹ̀ kan lọ́dọ̀ tiwa òní ká máa pè é lálàjì ẹni tán pè lálàjì lẹ́yìn tó ní intention àti lọ ṣe kíni àti lọ lé olúwa tàbá ní ká wò nú ẹ̀sìn tó tó bá ti ṣe ájì yẹn tán nìyí tó ti débẹ̀ tó ṣiṣẹ́ ìjọsìn tó tán kò ń ṣe ájì mọ́ so ìṣìmọ́ pé ẹni yẹn lálàájì nìyí bí pàtẹ́yàn ń ṣe èdè lónìí then nǹkan bíi fáàrí tún ó tún kún pé ah, alájì ni mí dọ́gbọ́ alájì triple alájì nǹkan kan mọ́ra wọn bẹ́ẹ̀ ni gbogbo àwọn nǹkan yìí ni fáàrí tí ó wúlò ni ẹ̀yà torí pé ó fi tó ti lọ ájì la fi ń pè ní alájì ẹ̀ ṣe máa ń pè ní àlùmùsọ́lí nítorí pé ó ń kírun kẹmọ pé ní almuzaki nítorí pé ń yọ zakowó rẹ kẹmọ pé ní asọ́yìmù nítorí pé ń ṣe kíni ipò ń gbáwẹ̀ ṣùgbọ́n afẹ́ kíkà tá a fi yan gan láàrin àwọn èèyàn aláàjì torí pé ó ti lọ bìkan táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò lọ so fáàrí awọ sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni wa adhin fi nas bil hajj sọ fáwọn èèyàn kí wọ́n wá sí àyè yìí ìwọ́ kéde tó o bá ti kéde nìyí yàtúkà rijalan wọn wá bẹ rijalan lẹni tó ń rìn wa ala kulli dhamirin wọn wá bẹ tí wọn mọ gùn kan wá yàtìnà min kulli fajjin amik táwọn nǹkan tó ń gùn wá yóò mọ gbé wọn bọ̀ wá láti ibi tó jìnà tẹfẹtẹfẹ liyashhadu manafi'a lahum ọlọ́run ní nítorí kán lè bá wa wítínẹ́sì àwọn àǹfààní wọn àwọn àǹfààní tó jẹ́ ti tẹ̀sìn àti àǹfààní ayé sọlọ jẹ́ pé kò sí nǹkan tó burú kí ẹ lóun lọ sí hajj at the same time òun fẹ́ ta àwọn ọjà kan bẹ́ẹ̀ pé ó kó àwọn ọjà kan tí ó kì í ṣọjà tí ìjọba prohibit tí ó rẹ̀ ń ṣe ọjà tẹ́sìn prohibit ó kó dání kó ń fẹ́ ta lọ́rùn ìyẹn ò takò ẹ̀sìn ẹ̀sìn ò takò torí pé lè yẹ ṣáàlú maná fi àlàkùn láti lè wítínẹ́sì àwọn nǹkan tó jẹ́ nǹkan àǹfààní wọn so ló pé nǹkan ta sọ lẹ́ẹ̀kan pé àwọn owó tí wọ́n mẹ́kì ń bi kíní saudi bó ṣe ń búṣẹ̀ bó tẹ̀ jẹ́ wípé tá a bá ní ká wo nǹkan tí ẹkọ́nọ́mì wọn dúrólé lórí eléyìí kọ́ ni major thing bí three percent nǹkan tí ẹkọ́nọ́mì saudi dúrólé lórí òun ni ọ̀rọ̀ hajj ntí ẹkọ́nọ́mì wọn dúrólé lórí jùlọ òun lọ́rọ̀ epo ṣùgbọ́n ṣì ń mékè owó níbi hajj fún àwùjọ wọn tó ṣe pé àwọn aráàlú ẹlòmíì owó tí ó ná fódìdí ọdún kan ó lè pa ní àsìkò hajj nìkan owó tí ó ná fódìdí ọdún kan nínú àwọn ọmọ àwọn aráàlú bákan náà tẹ́lómi inú ó rà wá látọ̀ òun ni bí a fẹ́ tún ta ní nàìjíríà bíbá yìí ni àbó fẹ́ lò ní àwọn nǹkan tó ṣe púpọ̀ ni àwọn nǹkan àǹfààní púpọ̀ yẹ́ ṣáàdù mọ̀nà fi àlàkùn ọlọ́wọ́ bá nítorí kan lè bá witness àwọn nǹkan àǹfààní wọn ìyẹn ni kẹ́kọ́ wọ̀yẹ́ kúrú sùmọ́láhì fi ayé mi màálùmáàtì kádẹ̀ máa rántí ọlọ́wọ́ bá ní àwọn ọjọ́ kan tí àwa náà ti mọ̀ alama ọ̀rọ̀záka òmìnira ìmọ̀tí àdáhàm lórí pé ọlọ́run ọba ló ṣe àrísìkí fún wọn àwọn ẹran tí wọ́n ń dúnbú tí wọ́n ń pa àwa náà sọ pé kí ni àfẹ́sọdún léyà ẹran tá ń pa yìí ọlọ́run ọba ló ṣe é ní ọ̀rùn fún wa ọlọ́run ọba ló dá wa léèyàn ló dá wọn lẹ́ran ó wá tẹ̀ wọ́n lórí ba fún wa tọ́lọ́wọ́n bò bá tẹ̀ wọ́n lórí ba fún wa a ní kápá lórí àwọn ẹranko tá à ń sọ yìí tá a bá tún wá pa wọ́n a gbọ́dọ̀ dárúkọ ọlọ́run ọba nígbà tá a fẹ́ pa wọ́n nígbà tá a bá fẹ́ pa wọ́n ká dárúkọ ọlọ́run ọba wọ̀yẹ́dùkúrú sùmọ́lá ọlọ́run ní bákan náà ká dárúkọ ọlọ́run ọba fi ayámin màálùmáàtì ní àwọn ọjọ́ tá a ti máa ń ní aláàmà rọ̀zàkàhùn mímba ìmọ̀tìlá àdáhàm lórí nkẹtì ọlọ́run ọba tó ṣe fún wọn nínú àwọn ẹranko tí a níkápá so ló jẹ́ pé mùsùlùmí tí ó bá dúnbú ẹran àbí yóò dúnbú adìẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gbọ́dọ̀ ṣe bismillah torí pé àṣẹ ọlọ́run ọba ni ọlọ́run ọba ni wà látàkùlù mímọ̀ alam yóò zikari ismullahi alayhi wa inna wula fisk ní ẹ má jẹ tán bá ti darúkọ ọlọ́run ọba sí si tó ṣe pé bí wọ́n pa fún nǹkan míì ni ẹ má jẹ torí náà ní tí a bá dú nǹkan dárúkọ ọlọ́wọ́n ọba sí òun ni nǹkan bá dárúkọ ọlọ́wọ́n ọba sí pàtàkì lọ́tọ́ pé wọ́n bá pa fún nǹkan míì tó yàtọ̀ fún ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ wọ́n pa fún òòṣà ni àbọ̀ pa fún nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́wọ́n ọba wọ́n pa fún nǹkan tó takò ẹ̀sìn à ń jẹ à ń jẹrú nǹkan bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá ní wà látàkùlù mímọ̀ alam yuzkar ismullahi alayhi wa innahu la fisq tó jẹ́ pé nǹkan ẹ̀ṣẹ̀ ni wọ́n pa nǹkan fún ní mọ́jẹ ṣùgbọ́n tó bá pa fún nǹkan tó ṣe pé kíni tó jẹ́ nǹkan tó bẹ́sìn mu wọ́n pẹran fún ìkómọ wọ́n pẹran láti lè fi fún àwọn èèyàn ló ń jẹ́ kò sí nǹkan tó burú ń bẹ́ láti jẹ̀rù eléyìí ṣùgbọ́n wọ́n pa fún òṣà kan àgbọ̀dọ̀ jẹ́ wọ́n pa á fún iye kankan tí ò bẹ́sìn mú tẹ́sìn ò sọ̀pọ́tì inú àwọn nǹkan táwọn èèyàn máa ń ṣe àgbọ̀rọ̀ jẹ́ torí pé nǹkan tán pa á fún yẹn fisco ni nǹkan pòkì ni tí ò bẹ́sìn mú ni ṣùgbọ́n tó wáyé pé nǹkan tó bẹ́sìn mú náà pa á fún àájẹ ṣùgbọ́n ẹ̀sìn sọ fún wa ipe kí ni ká darúkọ ọlọ́run bá ń gbà tá a bá fẹ́ pa ìtàn tó bá gbàgbé àti darúkọ ọlọ́run ọba sí i tí ó rẹ̀ kì ṣe pé nǹkan ẹ̀ṣẹ̀ ni wọ́n pa fún ṣá lè jẹ́ ọ̀gọ́rọ̀ àwọn afẹ́sì wọn la lè jẹ́ tó bá ṣe pé wọ́n gbàgbé àti dárúkọ ọlọ́run ọba sùkò rẹ̀ ń ṣe nǹkan tó tako ẹ̀sìn ni wọ́n pa fún àwọn ṣe bisimilayi tá a bá jẹ tẹ́lẹ̀ náà so ipe mùsùlùmí tó ṣe wípé ó pa ẹran ẹ̀mí rẹ̀ náà ni pé kóun ṣe bisimilayi kó tó pa eléyìí lọ́gọ̀rọ̀ àwọn àfẹ́sìn sọ pé kò sí nǹkan tó burú ń bẹ́ bó tiẹ̀ jẹ́ pé arínú àwọn àfẹ́sìn tán nínú ẹ̀gbọ̀rọ̀ jẹ́ tán bá ti dárúkọ ọlọ́wọ́n bá sí ṣùgbọ́n yìí tó tẹ̀wọ̀n òun ni pété pé ní tó pa mùsùlùmí ni ẹni tó pa kò ń ṣe ẹni tó ṣe wípé ó ní nǹkan kan against wípé kó ń dárúkọ ọlọ́wọ́n ọba sí nǹkan tó ń fẹ́ dùn ṣùgbọ́n gbàgbé ni a lè jẹ̀rú nǹkan bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn ó ṣe bísímìláì ibi tá a bá ń jẹ nǹkan ká ṣe bisimilá eléyìí lára ẹ̀kọ́ tó ṣe pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam tó fi kó àwọn ọmọ kéékèèké ni níjọ́ kan ọmọ kan bẹ níwájú ẹ ó ń pẹ̀lú anábí sallallahu alaihi wa sallam ọmọ yẹn wá fẹ́ sáré tọ́ bọ́ lóúnjẹ ànábí wa mú ọwọ́ ẹ̀ dání ó fẹ́ tọ́wọ́ sí bọ́ ànábí mú ọwọ́ ẹ̀ dání ànábí sallallahu alaihi wa sallam kọ́ lẹ́kọ̀ọ́ tó yẹ kó kọ́ ọwọ́ ọ̀tún làwọn fi ń jẹun yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ bí ó ṣe lónìí ẹfún ilé ọmọ ekere ni in tí ó ṣe tí ìdàgbà nìyẹn yóò wá di wípé tí ó bá jẹun ọwọ́ sí ni bẹ́ẹ̀ ni àwọn àṣà míì tó ṣe pé tamanikẹ́lò mi explain ẹ̀ kò lè explain in the military lónìí ìtàn fi kọ́ àwọn èèyàn ni pé ọwọ́ sí náà máa fi máa jẹun gbogbo amúfọ́ọ̀kì nǹkan kan mara wọn fi kọ́ wọn ẹni tó bá fọwọ́ ọ̀tún jẹ ẹni tó jẹ́ bí ọ̀gá rẹ̀ ó lè discipline ẹ̀ lára ẹ̀kọ́ tán fi kọ́ wọn òun ni bí wọ́n fọwọ́ sí jẹun ni mò ń bá kan náà àwọn tí wọ́n jẹ́ kíni military tí wọ́n jẹ́ retired soldiers mò ń bá a sọ̀rọ̀ ńjọ́ kan ah, mo rí pẹ́ ní fọwọ́ sí jẹun ẹ̀ ó ní tó ti mára ni ní tán fi kọ́ àwọn ní kíní nìyẹn bóná ti rí àṣà yìí ṣọ́lọ́ ló sọ kalẹ̀ pé ọwọ́ sí nìkan máa fi jẹun rárá àṣà táwọn náà kọ́ látọ̀dọ̀ àwọn òyìnbó ni ẹ̀dẹ̀ máa réyàn tó ṣe pé yóò fẹ́ lè bẹ́wulẹ̀ kó bá yín jà nítorí pé kí ni ẹnikẹ́yàn kó má fowó sí jẹun ṣùgbọ́n yìí tó fẹ́ kúlé lórí ṣe ọlọ́run ọba ló sọkalẹ̀ abadan èyí tí ọlọ́run ọba sọkalẹ̀ tó fi anábíwá muhammad sallallahu alaihi wasallam òun ló gbógun ti oní wáyé tí ọmọ fọwọ́ tún jẹun wáyé tí ọmọ fọwọ́ sí jẹun kí ni ẹ̀rí tó sọ wípé ọwọ́ sí ni ká máa fi jẹun ká máa lọ́wọ́ ọ̀tún náà wọ́n tó pé rẹ mùsùlùmí wọ́n fẹ́ rí ẹ̀rí pé òkè gẹ́gẹ́ bí mùsùlùmí ò tó ṣe islam wo ọwọ́ ọ̀tún ni kò máa fi jẹun so àmọ́yé àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe pé àwọn èèyàn ó máa ṣe kí ni tí wọ́n máa ṣe anabi sallallahu alayhi sallam ó correct ọmọ yìí ó wá sọ fún pé kí ni sàmìlá sọ pé bisimilá kò tó jẹun lèmi àní àwọn kékeré kí la fẹ́ sọ fún in tí ó bá kọ́ ń sin ni ó dàgbà lé lórí tó bá ti get used mọ́ pé kó máa fọwọ́ ọ̀tún jẹun kéèyàn máa fọwọ́ sí jẹun yóò jẹ nǹkan tí ó ní ìkórira kò ní ṣe é ṣùgbọ́n gbà tó ṣe pé o bá ń filẹ̀ kó mọ́ fi jẹ́ kó mọ́ fọwọ́ sí jẹun in tí ó dàgbà lé lórí o fẹ́ correct yẹ a máa tara wa àlìní àfa ah, ẹ̀jẹ̀ máa ń ewé lé ẹ̀ máa fi ṣàdúrà ọmọ mi yìí kò kí n kírun ṣé òfin kọ tẹ́lẹ̀ ọmọ tó fi wà ní ṣàdúrà pé kò kí n kírun bóò lóyìn àdúrà ṣe fẹ́ gbà yìí tápanú rẹ̀ fi sòtọ́ ọ̀rọ̀ fún wípé ah, ẹ ti gbé gbági láti lẹ kan ni whereas n tó yẹ ká bára wa sọ òun ni wípé ẹ̀kọ́ ẹ̀sìn ká fi kọ́ ọmọ wa àṣẹlómi ò ní wo pé fundamentalist mi ta ni ó ń ṣe fundamentalist kò sí èèyàn kan lórí ilẹ̀ ayé tá a wà yìí nìyí in tó bá ní bìlíìfù nú yóò mọ pèpè sí nǹkan yẹn pẹ̀lú gbogbo tó wá ní ni ìgbà tí ìjọba amẹ́ríkà ń sọ fún àwọn ìjọba kan tán ní lọ́dọ̀ títa àwọn homosexuality àwọn fẹ́ fìyà jà wọn tán ń ṣe wọ́n ní rárá wọ́n gbọ́dọ̀ aláwọ̀ ẹni torí pé kí ni ìjọba amẹ́ríkà believe in homosexuality ni wọ́n rí nǹkan tó burú bẹ́ẹ̀ so anybody tó ń bá ń tako homosexuality wọ́n rí ilé ni tó ṣe pé kí ni ó ń tako tí àwọn fẹ́ ń ta wọn ẹni yóò bá máa fẹ́ kí gbogbo aráàlú wọn ní kí gbogbo wọn kẹ́nu wọn kò lórí pé homosexuality láwùjọ ti tiwa àwa gbógun tí ó tó bá ti jẹ́ pé nǹkan tamẹ́ríkà láìkì ni wọ́n ṣe kí ni wọ́n promote àwọn èèyàn wọ́n sponsor àwọn èèyàn tí ó spread nǹkan yẹn ọ̀rọ̀ yìí sì pé mo fẹ́yàwó kejì lọ́dọ̀ ti tí wọ́n wọ́n gbógun tí bóò ló ṣe fẹ́yàwó méjì onírẹ́ta ti fẹ́yàwó méjì ẹ̀ẹ́n ta sọ pé mi ilé fẹ́yàwó méjì but the same people tán lẹ́yìn ò lè fẹ́yàwó méjì wọ́n fààyè pé kí ni o lè ṣe zìnà wọ́n fààyè ẹlẹ́ so ẹni tó bá fi lè fẹ́yàwó méjì kò ní freedom yẹn wọ́n á ló ṣe kí ni ó ti nǹkan tó takòfin ṣùgbọ́n tí ẹ̀ka wá sọ pé ní tó ṣe zìnà láwùjọ ti tiwa nínú òfin ti tiwa ó ṣe ní tó takòfin wọ́n á ní kí ni fundamentalist ni ọmọbìnrin kan ló ń fẹ́ borí àìwé ní gbogbo eléyìí àgbáláyè skul wọ aláwo nǹkan báyìí ó takò pọ̀ ọmọ kan fẹ́ fi pátá rìn káàkiri ní oní freedom a rí pé irọ́ ń gbogbo àwọn nǹkan wọ̀nyí kò séèyàn kan lórí ilẹ̀ yìí àfi kó ṣe pé nǹkan tó bá níbi líìfù nú yóò máa jà fún nǹkan yẹn pẹ̀lú gbogbo tó bá ní bó ṣe wó ni yóò sponsor nǹkan yẹn in tí o bá dẹ̀ ti nífẹ̀ẹ́ yóò mọ tako ṣùgbọ́n in tó jẹ́ mùsùlùmí yìí tó ń fi farabalẹ̀ pé èwo ni mo fi ní ṣorí bú wájú ọlọ́run ṣé kí n tẹ̀lé táwọn eléyìí ń sọ ní àbí kí n tẹ̀lé tí ọlọ́run ọba allah ń sọ kò ní ronú òun náà máa ronú bá ṣe ń ronú kò ní ronú bó ṣe yẹ kó ronú gẹ́gẹ́ bí mùsùlùmí so anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún ọmọ yìí pé sanmila sọ pé bisimilah kò tó jẹun ibi tó tún kọ́ dé oníwọ̀kúlù mímọ̀ tó bá jẹun mọ́mọ́ tọwọ́ bọnú abọ́ káàkiri jẹ́ níbi tó súnmẹ́ ọmọ kékeré òní ẹ gẹ́gbọ́n yìí kọ́ abdullahi bin abbas radallahu anhu tó kọ́ ní nǹkan tá à ń pè ní kíni ìgbára lọ́lọ́wọ́n ọba ọmọ tí ojú bí ọmọ ọdún méjìlá lọ so ló jẹ́ pé ẹ̀sìn yìí ni òbí tí ò fi kọ́ ọmọ rẹ̀ láti kékeré òbí yẹn ni ó lùsù àti kékeré láti fi ẹ̀sìn kọ́ ọmọ ẹ àwọn èèyàn onímọ̀ àpèbí fundamentalist kò sẹ́ni tí ó ń ṣe fundamentalist àfi tí o bá bìlíìfù nu tó ń pèpè sí n tí mú ìjọba máa spend a lot of money lórí nǹkan kan ó túmọ̀ sí kó bìlíìfù nu kọ́sìn yẹn àmọ́yé ìjọba alúmi tó ṣe pé ìsìn ọ̀rọ̀ spọ́ọ̀tù ní wọ́n lè mú gbogbo bọ́jẹ́tì ìlú kan dá sí torí pé kí ni wọ́n bìlíìfù nu spọ́ọ̀tù ní so ká sọ pé kí a wọ́n ná owó sí nǹkan míì ó ti ń sìn torí wọ́n bìlíìfù nu ẹni in tí wọ́n bá náwó sí wọ́n bìlíìfù nu nǹkan ẹni torí náà ayé tá a wà yìí ayé ìpè kéńkálukú kó mọ protect kó dẹ̀ mọ defending tó bá níbi líìvù nù ni ètò níbi líìvù nù lè mọ́ bá aláka ìmú lọ́dọ̀ tèmi ètèmi níbi líìvù nù ó lè mọ́ bá aláka ìmú lọ́dọ̀ títí ẹ̀ ṣùgbọ́n tó pàtàkì fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ò ní pé in tí mò ń ṣe yìí ṣọ́lọ́wọ́ ló sọ abọ́lọ́wọ́ kọ́ ló sọ ó yẹ kọ́lọ́wọ́ aláà ló sọ máa bá a lọ ẹ àwọn èèyàn kan ó pè ẹ nìkan kí ló kàn pẹ̀lú táwọn èèyàn fẹ́ pè é nígbà tó bá jẹ́ nírí lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala táwọn yòókù ní nǹkan tó fúyẹ́ ni torí wípé kí ni èèyàn bíi ti tiẹ̀ náà ni wọ́n wọ́n ní oore kan bẹ́ẹ̀ ni wọ́n ní pàtàkì kan wájú ọlọ́run ọba jù ẹ lọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wayadhkuru fi ayyamin ma'lumati ní àwọn ọjọ́ tí a ti mọ̀ yẹn alama razaka min bahimatil an'am lórí pé kí ni n tí àwọn ọlọ́wọ́n ọba tí a fún wọn tá a rọ̀ fún wọn tá a tẹ̀ lórí ba fún wọn nínú àwọn dábà fakulu minha ọlọ́run ní ẹjẹ́ ń bi tẹ́ bá pa yìí wọ́n á tẹ ìmùlùbá isal fakir àwọn tí wọ́n jẹ́ tálíkà náà ẹ̀ wọn jẹ ẹ̀ wọn jẹ ló fi jẹ́ pé ẹran léyà gẹ́gẹ́ bá ṣe máa ń pè tá à ń pa ìpìlẹ̀ rẹ̀ òun lélẹ́yìí òun náà ni wípé à ń pẹran yìí láti lè fi dúpẹ́ fún ọlọ́run ọba ó ń ṣe pá ń pa á láti lè fi ṣe kíni láti lè fi dúpẹ́ fún òòṣà kan ẹran yìí pípa ni nítorí pé kíni a fẹ́ fi dúpẹ́ fún ọlọ́run ọba ni ara aṣẹ́ ìjọsìn ni tá a bá dẹ̀ pa tán kí là fi ṣe anabiwa muhammad sallallahu alaihi wa sallam oníkulú wàdẹ́kìrú wàtàsọ́dàkú ẹjẹ́ ń bẹ́ ẹ tọ́jú pamọ́ ẹ fáwọn èèyàn náà ìgbà tí wọ́n nìkan dápò odidi ẹran tí wọ́n nìkan dájẹ́ àwọn tálíkà pọ̀ láwùjọ fáìn òfin dúpẹ́ fún ọlọ́wọ́n ọba ní ṣùgbọ́n àwọn tálíkà tán ìrìjẹ náà fún àwọn náà àwọn ọ̀rẹ́ rẹ náà ń bẹ àwọn mọ̀lẹ́bí náà ń bẹ fún àwọn náà ìyẹn lè fún ẹni tó lówó kò sí nǹkan tó burú ń bẹ bí èèyàn ṣe lè fún tálíkà kódà ẹni tí ó ń ṣe mùsùlùmí tó bá wu láti gbà èèyàn lè fún ṣùgbọ́n tó bá lóun ò kò ń ṣe nǹkan tá a lábọ̀ lọ́rùn torí pé kí ni ẹran ìdúpẹ́ ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí oníkaṣe so ẹni tó bá wù láti gbà yóò gbà ẹni tí ó bá rẹ̀wù láti gbà ní ṣùgbọ́n ẹ̀sìn fẹ́ ká jẹ ká dẹ̀ tún fún àwọn èèyàn náà ọlọ́run bá ní wò kúlù mi nà ẹ̀jẹ̀ ń bẹ́ bákan náà fakulu mi náà wà ọ́ tẹ̀rẹ̀ mọ́ bá isal fakir ẹni tó jẹ́ tálíkà náà ẹ̀ fún jẹ ẹni tí òun ṣe tálíkà náà àlefún náà ń bẹ tó bá wù láti jẹ lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam ó fi sọ fáwọn sàhábà ìgbé kòlú àdàkìrú àtàsọdàkù ẹjẹ ẹtọjú pamọ ẹ fi sọdàkà náà tẹlẹ ní ìṣe àwọn mùsùlùmí láti àsìkò yẹ tán bá pa wọn ó ṣe kí ni wọn ó tọjú pamọ́ wọn ó jẹ mbẹ wọn ó dẹ fún àwọn èèyàn náà jẹ sọlọ jẹ pé kálukú inú ó mọ dùn kò ní sí pé èèyàn kan ni ò rí ẹran jẹ ní àsìkò tá a pè ní àsìkò ọdún yìí bíi zakatul fitri náà ni ní ọjọ́ ọdún á fún àwọn èèyàn ní oúnjẹ tó ṣe kú kọ́mọ̀nù ní àwùjọ wa so eléyìí náà kí kálukú lè máa dunnú náà ni bẹ́ẹ̀ náà ni títí èyí tá ń pè ní ọdún iléyà káwọn èèyàn lè máa dunnú eléyìí yóò jẹ yóò pẹran yóò fún àwọn èèyàn jẹ ẹlòmíì gan látara nǹkan tí ó gbàjọ yóò fẹ́ ju ẹni tó pẹran gan lọ torí pé lágbájá ó mú wá tàmọ̀dó ó mú wá eléyìí ló mú wá ìgbà tí ó bá fi wo pọ́ọ̀tù ti kún ó lè jẹ́ pé ọ̀sẹ̀ méjì mẹ́ta ní ó máa jẹnu so eléyìí náà lára nǹkan tí ó máa fa ìrẹ́pọ̀ àti dáadáa fún àwa mùsùlùmí ni ṣùgbọ́n káyàn wá wo ibi ah, eléyìí ẹran tí wọ́n fi ń ṣẹbọ ni a ah, kò sí nǹkan tó jọ mọ́ ẹbọ ṣíṣe ń bẹ ìta ń pè lẹ́bọ òun ni nǹkan tí a bá pa fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n ọba ẹran eléyìí wọ́n pa fún ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ló pa wá láṣẹ pé ká ṣe lọ́lọ́wọ́ sọ pé kíni láyé anáàlá alùhùmùwà wàládìmáwùwà wàlákíyàná lù tẹ̀kọ́ mínkù ọlọ́wọ́ bò ní kankan ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ẹran tẹ́ pa bẹ́ẹ̀ ni ẹran ìyẹn ọlọ́wọ́ bò ní kankan ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wàlákíyàná lù tẹ̀kọ́ mínkù ntọ́lọ́wọ́ bá nídìí ń bẹ́ òun ní ipò payín láṣẹ kẹ́ ṣe nǹkan ẹ̀dẹ̀ ṣe sọtọ́lọ́ bá pa wá láṣẹ pé ká ṣe nǹkan nǹkan yẹn ò lè jẹ́ bọ́ ṣùgbọ́n nǹkan tí ọlọ́run bó bá ti pa wá láṣẹ pé ká ṣe tá a bá láà fẹ́ fi ṣe ìjọsìn fún ọlọ́run ọba ó pọ́síbù kí nǹkan yẹn jẹ́bọ ó dẹ̀ pọ́síbù kó jẹ́ nǹkan bídíà ìkànnì méjèèjì ni ọlọ́run ọba ò ní ká ṣe ìjọsìn kan ṣùgbọ́n àwa wò pa máa ṣe ìjọsìn yẹn ìsílà kó jẹ́ bídíà àbí kó jẹ́ kíni kó jẹ́ ẹ̀bọ that is kó tún jẹ́ bídíà tó tún lágbára gan kó jẹ́ bídíà tó lágbára bí irú àwọn nǹkan ìjọsìn mi tẹ́lẹ̀ mi máa ń ṣe ẹlòmíì nísìn yóò mọ képe anabi muhammad sallallahu alaihi wa sallam tó bá ń bẹ ní ònira ẹlòmíì ó pé kó mọ lọ yíra mọ́lẹ̀ níbi sàrí anabi sallallahu alaihi wa sallam gbogbo eléyìí ẹbọ ni torí pé kí ni ó ń gbé ipò ọlọ́run ó ń gbé fún anabi wa muhammad sallallahu alaihi wa sallam ó ń gbé anabi sí ipò tí ó tó anabi muhammad sallallahu alaihi wa sallam èèyàn bíi títí wá ni ṣùgbọ́n tó fi jù wá lọ ni pé ọlọ́run ọba rán iṣẹ́ sí wa ṣùgbọ́n yóò túmọ̀ sí ká má ṣèjọ́sìn fún un báwọn mi ṣe máa ń ṣe so ẹlòmíì yóò ní òun fẹ́ súnmọ́ lọ́wọ́ ọba dáadáa lòun fi ń képe orúkọ ànábì sallallahu alaihi wasallam lòun fi ń ṣe jọ́sìn fún in tó ń ṣe yẹn ní ìtọ́lọ́wọ́ ọba sanction ni dídí àná then ẹ̀bọ tún ni torí pé kí ni ó ti gbé ipò ọlọ́wọ́ ọba ó fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so ló fi jẹ́ wípé èyí tí ọlọ́wọ́ ọba ti pa wá láṣẹ pé ká ṣe nǹkan yẹn ti kúrò ń bí ẹbọ ọlọ́wọ́ ọba ní ká ṣe tàwáàfù yìí ká lé tó ń ṣe káàbà wọ̀lẹ̀ tọ́wọ́fù bilbetil atik káṣe kíni káṣe tọ́wọ́fù yìí ká rẹ̀ ọlọ́ọ̀bá ló pàṣẹ yẹn tẹ́ni náà bá wò sùnsùn sí pé ó ké ya mo fẹ́ kọ́ kíní kan sí maitu bíbá yìí tí màá máa ṣe tọ́wọ́fù yìí ká rẹ̀ àkọ́kọ́ ni pé ọlọ́run bò pa mí láṣẹ kí n ṣe yẹn ẹ̀kejì ni pé kíni mo ti gbé kíní yẹn mo ti sọ the object of worship ni ó ti dẹ́bọ́ sọlọ́ jẹ́ pé mùsùlùmí tí ó mọ̀ wọn rẹ̀ tó dẹ̀ mọ̀ tó ń ṣe kò ní ṣe ìjọsìn kankan àfi pẹ̀lú ẹ̀rí kò ní ṣe ìjọsìn kankan àfi pẹ̀lú ẹ̀rí torí pé ìjọsìn tó fẹ́ gbé lẹ̀yẹn ni tí yóò sẹ́rí pé kó ṣe ìsílà kí nǹkan yẹn jẹ́ bídíà lásán àbí kó jẹ́ bídíà ṣíríkù bídíà ṣíríkù bídíà tó ṣe pé tó bá ṣe ó ṣe kíni ó gbé kíní yẹn ó gbé sí ipò ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so ló jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí a gbọ́ yìí ni so ọba subhanahu wa ta'ala ó ní ẹran ìtẹ́ bá pa ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ so kò ń ṣe pé òkè ẹ̀ràn tá a ní kéèyàn máa jẹ ń bẹ òun tó pa gangan fún ẹ̀ kó jẹ ń bẹ fọkúlómìnà bákan náà wà á ti ẹ̀mùlùbá isal fàkìrà ẹni tó jẹ tálíkà náà fún wọn jẹ anabi sallallahu alaihi wasallam oni kulu wàdẹ́kìrú ẹjẹ ẹṣì sàrà ń bẹ dàtí ẹṣì tọrẹ àánú ń bẹ ẹtọjú pamọ́ torí ọjọ́ mi náà kẹ́ ẹ lè jẹ so ló jẹ́ pé táwọn èèyàn máa ń sọ tí wọ́n á ní ẹran oníyọ̀ èpè kò da eléyìí nǹkan tí ó correct ni tí èèyàn bá pẹran léyà ni ó lè tọ́jú kó fi yọ kó fi yọ ṣíkíní kó fi kó fi preserve ẹ̀ kò sí nǹkan tó burú bí títọ́jú ẹ̀ pamọ́ ṣùgbọ́n kó fún àwọn èèyàn náà jẹ ń bẹ́ so that inú kálukú mọ̀ dùn àsìkò tí a sọ yìí so eléyìí lára àwọn ẹ̀kọ́ táàrí kọ́ nípa ọ̀rọ̀ anábì ibrahim alayhi salatu wa salam torí pé bá subhanahu wa ta'ala kọ́ sọ yí pé kò pẹ́ran òǹlọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kọ́ sọ pé pẹ́ran so ẹran tó pa nígbà yẹn òun náà ni ìpìlẹ̀ ẹran tí a ń pa fún iléyà so eléyìí nǹkan tó ṣe wípé ẹ̀sìn tó pépè sí ni kí ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kí ó léwa kún ní àgbọ́yé pa ẹ̀sìn rẹ̀

nam alhamdulilah salatu salam ala rasulillah abad mọ́ṣáláṣí ìmójútó tí a bá rí mùsùlùmí tó lè ṣe ìyẹn gangan ní ìpìlẹ̀ torí pé iṣẹ́ ládàá ni so tí ò bá wá sí mùsùlùmí tí ó lè ṣe tẹni tí ó kìí ṣe mùsùlùmí bá ṣe bá láìfi gẹ́gẹ́ bí n ta sọ pé iṣẹ́ ládàá ni ṣùgbọ́n nǹkan tí ò ní jẹ́ kéèyàn gba ládàá òun ni

tọ́ba máa kírun wọ́n á kírun lini, ni lazily ni wàlá mi fi kó ilé ọ̀hún káàkiri tí wọ́n bá náwó náà wọ́n á ná ẹlẹ́ni tí yóò nífẹ̀ẹ́ sí nǹkan tán ná àyà yìí sọ̀kalẹ̀ ń pa àwọn mùnáfìkì àwọn mùnáfìkì wọn ò kírun pẹ̀lú anábìsọ̀ aláṣọ ṣùgbọ́n wọn à ní bìlíìfù nù yẹn kẹfẹ́rí ni wọ́n ṣùgbọ́n wọ́n ń darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tọ́jọ́ ń ṣiṣẹ́ ìjọsìn ṣùgbọ́n wọn ní bílíìfù nu anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn ní bílíìfù nu ọlọ́run ọlọ́run ní gbogbo tó bá ná ànígbà lọ́wọ́ wọn kò sí tí ò jágbá ju pé kí ni káfọ́rú bí lábẹ́ rọ̀sùlù wọn nígbàgbọ́ nu ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ so ẹni tí ò kí ń ṣe mùsùlùmí in tó bá ṣe níṣẹ́ olóore yóò gbà lọ́dọ̀ àwọn tó ti ṣe láyé bíbáyìí torí pé kò ṣe nítorí títọ́ ọlọ́run ọba tó bá dẹ̀ ṣe nítorí títọ́ ọlọ́run ọba náà tí ò bá ní bìlíìfù ní ọlọ́run ọba bó ṣe yẹ kó ní bìlíìfù ọlọ́run ọba ó nìkan san lẹ́sẹ̀ láyé bí lànàbíwá muhammad sallallahu alaihi wa sallam ló fi sọ wípé iná lọ àlàyédìlẹ mọ́mìnà hasanatan ọlọ́wọ́n bó ní ṣe jàǹbá kò ní dùn mùsùlùmí kò ní dùn ní ẹ̀tọ́ ṣe tó bá ṣe láyé ó ní yútàmbíà fi dúníà òjísàbíà fi láàkàrà láyé bí wọ́n fún ní nǹkan bákan náà tó bá dọ́ngbọ̀n alkiyama ó tún fi san lẹ́sàn amal káfir ẹ̀rẹni tó jẹ́ kéfèrè ń tẹ̀fà yóò tàbí àsanáti ma àmìlà lílá ẹ̀fẹ̀ dúníà in tó ń bá ṣe ń dáadáa ayé náà ni yóò ti gba ẹ̀sán rẹ̀ hátà ìdá afdọ̀ ilẹ̀ àkàrà lámìyẹkùn láwù asànà tó ń tó zàbí tó bá jọ́ngbé ní alkiyama kò sí ládàá kan tí ó gbà wájú ọlọ́wọ́ bá so kí la fẹ́ òun ni wípé ẹni tó jẹ́ kèfèrí tó bá ṣiṣẹ́ dáadáa yóò gba ládàá rẹ̀ láyé ń bí kò sí ládàá fún tó bá dọjọ́ ń kíyàmà ẹni tó jẹ́ mùsùlùmí tí òun bá ṣe dáadáa yóò gbà láyé ń bí yóò tún gbà ní alkiyama so tí a bá lè jẹ́ pé ìmójútó mọ́ṣáláṣí kó jẹ́ nǹkan táwọn mùsùlùmí ó máa ṣe eléyìí ni tí ó bá dà ṣùgbọ́n in the absence of mùsùlùmí tí ó ṣe tí ẹni tí ó ń ṣe mùsùlùmí bá ṣe kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bí ẹni tí ó ń ṣe mùsùlùmí sí ó ràn mọ́ṣáláṣí lọ́wọ́ fún kankan bá láìfi ṣùgbọ́n ládàá rẹ̀ ò ní nítorí pé kí ni nǹkan kan bẹ tó jẹ́ impediment ni tó impede àti gbalada nǹkan yẹn òun náà ni kúfùrù tí ẹnìyẹn tí ó kú sí gẹ́gẹ́ bí ti ọlọ́run wa subhanahu wa ta'ala sọ fún wa nínú al-Qur'an al-Karim wallahu a'lam. Naam. Okay nam ẹja kápá kádú ẹja kò ń ṣe ọ̀ràn yẹn ni òkú ń betí ẹja aláàlì ni fún wa gẹ́gẹ́ bí ti ẹ̀sìn tí ó sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọ̀hìnlẹ̀ lakum saydul bahri wa ta'amu ọlọ́run ọba ní kẹ́ẹ̀dẹ́dẹ́ àwọn tó ń bẹ lódò kẹ́ẹ̀dẹ́dẹ́ fúnra yín ọlọ́run ni aṣílẹ̀ láàrin wa ta'amuhu abdullahi bin abbas ọ̀dọ̀lá àni ó ní tọ̀ámuhu òun náà ni òkun bètè rẹ̀ so òkun bètè ẹja jíjẹ ni anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní òhìlẹ̀ lakum mẹ́tẹ̀tání wà dàmán ọlọ́run bá ṣe lẹ́tọ̀ fún yín òkun bètè méjì òkun bètè méjì so ó ní àkọ́kọ́ ni asamak ìkejì òun ni aljarad òun locust òkú ń bete méjèèjì ọlọ́run ọba ṣe ní ẹ̀tọ́ fún wa so kí la fẹ́ ló ń bi eléyìí òní pé ẹja tá a bá rí dú bá a láì a bá dú bá a láì wọ́n fọ́ igi mọ́ àrọ̀ lórí jíjẹ ni tá a bá dẹ̀ rí dú náà jíjẹ ni ọláwàlá náà. lẹ́yìn naam alhamdulilah salatu wasalam rasulillah waati ẹni tí yóò bá pẹran tí a jẹran rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ni tí ọlọ́mọba subhanahu wa ta'ala ní àlejò ń jẹ wọn wọ̀tọ̀ámù lẹ́dínà òtún kìtàbá ọlọ́wọ́n bá ní oúnjẹ àwọn ta fún ní tíra ṣíwájú yìí ní hìlù lakum aláàlìlú fún yìí àwọn náà ni àwọn christians àti àwọn jews in tí ó mú nǹkan tí christian àbí jew bá pa tí ó mú jẹ́ haramu fún wa ìsídà kò ṣe pé ó pa lọ́nà tí ó bá ẹ̀sìn mu bí kí èèyàn fẹ́ pa adìẹ nísìnyí ti ọrùn rẹ̀ bọ ibi lẹ́kùn kó báńgì lè pin yẹn kọ́nu fó dànù aya ti sọ fún wa pa àgbọ̀dọ̀ jẹ́rú ẹ̀ràn bẹ́ẹ̀ sọláwọ́ subhanahu wa ta'ala ni hurrimati alaykumul maytatu wad-damu wa lahmul khinzir ọlọ́wọ́ bá ní aṣẹ́léwọ̀ fún yín kí ẹ̀jẹ̀ òkú ń bìtì bákan náà ẹ̀jẹ̀ ẹ̀rìn ẹlẹ́dẹ̀ bákan náà wa ma uhilla li ghayri llahi ìtàn bá dárúkọ nǹkan míì yàtọ̀ sí ọlọ́wọ́n ọba àbí nǹkan tí yóò bẹ́sìn mu ni wọ́n pa fún bákan náà ha wọ́n máa kàlà sàbùrọ̀ ọlọ́wọ́n ọba ní ẹran tó jábọ́ láti ibi ibi tó ga tó wá kú nígbà tó jábọ́ wàlmọ̀ òkúzà àbí ìtàn dà nǹkan bò tó ṣe wípé ó wá kú ní ẹran ẹgbẹ́ rẹ̀ kan pa. bákan náà yìí tí ẹranko abìjà kan bá jẹ tó bá jẹ kù bí kìnìún àtàkì ẹranko kan sí ó wá fa ẹ̀yà so wá fi àwọn pàtì kan lẹ̀ so ṣé mo lè jẹ́ mi lè jẹ́ torí pé kí ni wọ́n máa akala sábọ̀rọ̀ ẹran abìjà wàrà kan ní ó jẹ irú eléyìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni àwọn nǹkan wọ̀nyí ẹgbọ́rọ̀ jẹ́ so àyà tó clear náà wàtò àmú lẹ́rí náà òtù kìtàbà hìlù lákùn oúnjẹ àwọn tá a fún ní tíra ṣíwájú yín aláàlè ní fún yín so ẹni tá a fún tíra òun jẹ ẹranko tí ẹranko tí ẹranko àbìjàwara kan tí ó jẹ kù ṣáàna àbàjẹ àníbàjẹ torí pa ti rí text tó lágbọ̀rọ̀ jẹ̀rú ẹ oúnjẹ ẹran tó ṣe pé wọ́n dà ní gbóngbó ṣáàbàjẹ àníbàjẹ torí pa ti rí text tó ní kíni káwọn jẹ oúnjẹ ẹran tó ṣe pé ó ọfà fún nǹkan míì yàtọ̀ fún ọlọ́run ọba àníbàjẹ torí pé kí ni o ti ọ̀fẹ́ fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba ṣùgbọ́n ní sinwó wo pókè òun kàn fẹ́ jẹran ó dẹ̀ pẹran nígbà tó pẹran yìí ni kò dárúkọ ọlọ́run ọba sí ṣáàlì jẹ́ ní ìtó tẹ̀wọ̀n àlè jẹ́ ní ìtó tẹ̀wọ̀n àlè jẹ́ torí pé kí ni kò ọ̀fẹ́ fún nǹkan kan mi yàtọ̀ fún ọlọ́run ọba ṣùgbọ́n tó bá ọ̀fẹ́ fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba Allah a lè jẹ irú nǹkan bẹ́ẹ̀ pété aláfi sọ pé a lè jóúnjẹ wọn torí pé ọlọ́run bá sọ pé wà tó àmú lẹ́rìí náà òtún kìtà wà hílò lákùn pété a sọ pé a lè jẹ àwọn nǹkan kan bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá ti sọ àwọn nǹkan tá a gbọ́dọ̀ jẹ mí nínú àwọn ẹranko so bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ jù ní tó bá pa bí ó darúkọ ọlọ́run ọba sí àbí kò darúkọ ọlọ́run ọba sí ntí a jẹ ni lópin ìgbà tí ó bá ti darúkọ nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba sí lópin ìgbà tí o bá ti ọfà rẹ̀ fún nǹkan mi àbí kó ọfà ẹ̀ fún nǹkan tí o nípìlẹ̀ tí o bá ti ṣe yẹn ní àlejẹ náà ṣé ẹni tí ó jẹ́ bí aláwo àbí àwọn tí wọ́n ń pera wọn ní ẹlẹ́sìn ìbílẹ̀ tí wọ́n ń pera wọn bẹ́ẹ̀ bó ti jẹ́ pẹ́sìn ìbílẹ̀ náà ni ẹ̀sìn Islam torí pé ẹ̀sìn ọlọ́wọ́n ọba nu ẹ̀sìn tó kọ́kọ́ dórí ilẹ̀ òní ẹ̀ kíṣọ́ ìtàn tó gbé àwọn ẹ̀sìn yòókù wá so ẹni tí ó pèrè ẹlẹ́sìn ìbílẹ̀ ẹran tó bá paṣẹ àlejẹ àlejẹ torí pé kí ni kò sínú àwọn tí ọlọ́wọ̀n ọba la lè jẹ ẹran ẹ tó bá dárúkọ ọlọ́wọ̀n ọba sí ń kọ́ àlejẹ torí pé ẹni tó pa ni kò sínú àwọn tí a sọ pé tó bá dárúkọ ọlọ́wọ̀n ọba ká lọ́wọ́ ẹ so ẹni tá a fẹ́ jẹran tó pa wọn ó wọ̀rọ̀ jẹ́ ni tí ẹ̀sìn gbà pé a lè jẹran kó jẹ́ mùsùlùmí àbí kó jẹ́ yahudi àbí kó jẹ́ nasarani so àkọ́kọ́ ni ẹ̀ then ó wá kú pé ṣé kò ọ́fà rẹ̀ fún mi yàtọ̀ sí ọlọ́run ọba ṣé kò ọ́fà ẹ̀ fún nǹkan tí ò ní pínlẹ̀ inú ẹ̀sìn mi wá ní wípé ṣó dárúkọ ọlọ́run ọba nígbà tó fẹ́ pa àbí kò dárúkọ ọlọ́run ọba a níyì tó tẹ̀wọ̀n òdìgbò tó yẹ pé kò dárúkọ ọlọ́run ọba sí so a sì lè jẹ́ náà àwọn ó dárúkọ ọlọ́run èyí tí ẹ̀sìn fi kọ́ wa ní kíkà dárúkọ ọlọ́wọ́ ọba náà tí a bá fẹ́ jẹ sọlọ́ jẹ́ pé anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam àwọn yẹn kan wá bá gẹ́gẹ́ bí ìyàwó aisha radallahu anha àbẹ̀yẹ sọ ipe ina qauman hadithi adi bi kufri àwọn kan bẹ tó ṣe wọ́n islam ni yàtúnà nabi luhman wọ́n máa ń mẹ́rin wá fún wa lánàá dé adhakaru ismallah alayya amla àmà bóyá dárúkọ ọlọ́wọ́ ọba sí àbí wọn dárúkọ sọ náà ṣe mùsùlùmí lẹ́ni yẹn òdìṣẹ́ ọlọ́run bá ní sámùlá tí wà kùlù ẹ̀yìn ẹ̀dárúkọ ọlọ́run bá sí ẹjẹ́ so ẹ mùsùlùmí yẹn ṣé kí n ò ní láti máa dá ọtí ẹ ṣé mùsùlùmí ni ó dẹ bá a níbi tó ti ń dárúkọ nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ń bẹ ó ní láti máa fún kó máa accuse ẹ ṣé mùsùlùmí ni ok a christian ni ọlọ́run ọba ló lè jóúnjẹ ẹ bóyá lẹ́yìn ó padà máa yùn so most àwọn ẹran tí wọ́n ń pa láwùjọ wa nígbà ìṣẹ́lá kò ṣe pé mùsùlùmí ni ó pa àbí kò ṣe pé kíni kò jẹ́ kírísítẹ́nì so ìpìlẹ̀ ni pé a máa jẹ́ àfi tá a bá rí i tó ṣe pé ẹni tó pèrè mùsùlùmí ìgbà tó ń pa orúkọ ṣéwù rẹ̀ ló ń dárúkọ sí then irú yìí ń sin àgbọ̀rọ̀ jẹ́ àti gẹ́ẹ̀tì example èèyàn kan tá àgbọ̀rọ̀ mọ́ ẹjọ́ ń jẹ rẹ̀ ó pèrè mùsùlùmí o ṣùgbọ́n ẹlẹ́bọ ni ọláwàlá

tí a bá wà ní àwùjọ tó ṣe pé ó wà predominantly christian for instance nísìn èèyàn wà ní america àbó wà ní britain èèyàn treat wọn bẹ́sìn ṣe ní ká treat wọn christian ni wọn torí pé àwọn tí wọ́n pẹ̀rọ wọn ní mùsùlùmí náà ń bẹ tó ṣe pé islam ọlọ́bẹ̀ yíyọ náà ni wọ́n ń ṣe so but nísìn tí èèyàn kan bá pé rẹ̀ tó jáde tó lóun ò believe in christianity for instance nísìn ó túmọ̀ sí pé kò ń ṣe christian yẹn so ewé èèyàn bẹ́ẹ̀ tó wá pẹran ìpìlẹ̀ nípa àlejẹ̀rẹ̀ tí a bá lọ sí ìlú tó ṣe pé predominantly ni wọn kì í ṣe christian àbí jew àbí muslim ni bí kéèyàn lọ bí china àbí kó lọ bí cuba so irú àwọn ìlú yẹn nísìn ẹran tá bá ń pa ń bẹ èèyàn lè jẹ ìpìlẹ̀ nìyẹn ọ̀n ti tẹ́ bá tó rí mùsùlùmí àbí christian àbí jew kan tó ń bẹnu bẹ̀yẹn tó pa ẹran then ìyẹn là á lè jẹran rẹ̀ so a máa fi kí ni nǹkan tí ó wà predominant ní àwùjọ tá a bá wà á fi ṣe ìdájọ́ so nísìn mi ìgbọ́rọ̀ lọ bí abirú saudi àbí kí n lọ́rú egypt àbí kuwait àbí kẹ̀kẹ́ kan á ní ẹran yẹn tọ́ntà yẹn ṣé wọ́n pa lọ́nà tó bá islam mu ṣé wọ́n pa lọ́nà tó bá islam mu ṣé mo rí i pé wọ́n pa tó bá islam tí n bá ti ní mi láti máa ṣe wádìí torí pé most àwọn tó wà ń bẹ́ mùsùlùmí ni wọ́n so ìlú tá a bá wà in tí ó bá balẹ̀ kan láwùjọ wọn làá fi ṣe ìdájọ́ so as exception ni àwọn yòókù jẹ́ wàláwàlá nam ká pa ẹran ó túmọ̀ sí pé a fẹ́ ṣe ìtọrẹ àánú nìyẹn nísìnyí mo decide mo fẹ́ pa màálù láti fún àwọn èèyàn lóúnjẹ sọ́dákọ̀ mo ṣe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mo pẹ́ ẹran torí pé kí ni mo fẹ́ fi celebrate birthday birthday kò sí lára islam tá a bá lọ wo ìpìlẹ̀ rẹ̀ ká gbogbo ẹ̀ ní ọdún àwọn ẹlẹ́bọ ni so ẹ eh, bọ̀tà àwọn èèyàn tí ń ṣe ń sin yẹn ò kan wà ọdún yẹn ni àwọn ẹlẹ́bọ ni wọ́n ní so ẹni tó pa ẹran fún bá dé àlejẹ̀rọ ẹran bẹ́ẹ̀ torí pé kí ni ẹran yẹn ni ẹran tó pa in recognition of ọjọ́ kan tí islam approve torí pé ọdún àwọn ẹlẹ́bọ òun ni so àbúpẹ ẹran pé òun fẹ́ fi yé ẹyin bàbá òun padà ní òun fẹ́ fi yé bàbá àlejẹ̀rọ ẹran bẹ́ẹ̀ ṣùgbọ́n sì ń pẹran pókè ní ó fẹ́ ṣètọrẹ àánú fáwọn èèyàn ó fẹ́ fáwọn èèyàn ló ń jẹ islam encourage irú nǹkan bẹ́ẹ̀ so ló fi jẹ́ pé nínú islam ó ní àwọn oríṣiríṣi àwọn nǹkan bẹ nǹkan táwọn tí àwọn èèyàn tí wọ́n máa ń pe ìjòkó fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ò kàn mí léyìí ó láwọn ìjòkó àpèjẹ tó jẹ́ haramu ní irú ẹ̀ ní kéèyàn ṣaláìsí káwọn náà pe àpèjẹ lórí rẹ̀ ní eléyìí haramu ni so ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn sahaba rẹ̀ ní ridwanullah alayhim wọn ni kunna na'udu lijtimaa ila almayiti wa san'at at-ta'am ba'da dafni min an-niyaha ká lọ kójọ sí ilé ẹni tó kúkú fún ká máa dáná lẹ́yìn ìgbà yẹn ní bí ìgbà tá à ń sunkún ni bí ìgbà tá à ń sunkún tá à ń sọ̀sọ̀kúsọ torí pé kí ni aṣàfẹ́kù èèyàn kan fún wa kò sí yàtọ̀ láàrin méjèèjì mi ìdájọ́ èèyàn kan ó jáde láyé àwọn èèyàn wá kójọ wọn wá ń pariwo náà sunkún náà ń gbára dálẹ́ ìṣẹ́ṣẹ́ náà ṣe àwọn tí àwọn wá sọ di nǹkan àjọ nǹkan ayọ̀ nǹkan dùnú táwọn náà tún jẹ tán mú bẹ́ẹ̀ kò sí yàtọ̀ láàrin méjèèjì bí ẹ̀ṣẹ̀ ìkankan náà ni so eléyìí nísìnyí wọn a máa pè ní wàláì muharama àwọn feast tó jẹ́ haram àwọn feast tó jẹ́ haram then àwọn wàláì mukanbẹ tó ṣe kó lè jẹ́ wájíbà àbí mustahaba àwọn feast tó ṣe wípé ọ̀ràn yẹn ni wọ́n àbí ká pé nǹkan tẹ́sẹ̀ fẹ́ ká ṣe ìkómọ nísìnyí lára àwọn fíìsì tẹ́sìn fẹ́ ká ṣe ni tá a bá bímọ ẹ̀sìn fẹ́ ká pẹran àwọn àfáà mi ní ọ̀ràn yẹn ní ká tiẹ̀ pẹran yẹn gan tá a bá ń ṣègbéyàwó ẹ̀sìn fẹ́ ká ṣe kí ni ká pọ́n àwọn èèyàn lẹ́nu jọ bó bá lágbára àti pẹran gan ni pẹran gẹ́gẹ́ bá ní sọ lásán ṣe sọ fún ìkan lára àwọn sahaba abdulrahman bin awf kò ní awolin wọlé oríṣà pẹran pẹran kódà kó ṣe pé ẹran kan náà ni wàá pa ṣe wà límọ̀ fáyín ṣùgbọ́n ẹni tí ò bá lágbára àti pẹran náà kó ṣàkó àwọn èèyàn lẹ́nu jọ bó ṣe kéré tìmí náà lè fi káwọn èèyàn mọ̀ pé àwọn ti ẹ̀fẹ́ yàwó so ẹ̀sìn ó encourage wa lórí yẹn ṣọ́ran yẹn ní àbí nǹkan tó dáa ká ṣe then aláwọn kan tó ń pè ní wàhálà ẹ̀mú mọ̀báhà fees tó ṣe pé wà permissible mo ra mọ́tò mo fẹ́ kọ́ àwọn èèyàn lẹ́nu jọ bá láìfi mo kọ́lé mo fẹ́ kọ́ èèyàn lẹ́nu jọ bá láìfi mo dé láti àjò mo fẹ́ kọ́ èèyàn lẹ́nu jọ bá láìfi gbogbo àwọn eléyìí wàláì mùbáhà ni wọ́n so ló jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ nǹkan fàájì tó wà nú ẹ̀sìn náà pọ̀ dáadáa ṣùgbọ́n problem ni pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mọ̀ àwọn àfóòdẹ̀ darí wọn lọ síbẹ̀ ipe nǹkan báyìí nǹkan tó dáa ni sọ pé ah, ẹ̀sìn yóò ti le jù ẹ̀sìn ó lé ìwọ́ ló gbọ́yé lára nǹkan tẹ́sìn ó fi rọ̀ ni pé kó lọ mú ọdún àwọn ẹlẹ́bọ nìyí kó sọ́ di nǹkan tí wàá máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí ẹni tí wà tó wá bẹ́ẹ̀ ṣe ni ó tún wá rí gẹ́gẹ́ kí ni bí ẹni tó ṣe pó ti ṣìnà bí ọba kan tó ṣe yí pé ó ní kọmọ ṣe bá de ọmọ wá ní àkíní pé kò sẹ́rí fún kò bẹ́sìn mú nǹkan kan mọ́ra wá ni bàbá ó bá banújẹ́ gan ó bá wo pé kìí kún ti ẹ̀ pàfá kan wá kán wá kó fi convince ọmọ ni wọ́n bá pàfá àjòkó so ọ̀rọ̀ ìkúnlẹ̀ àti ọ̀rọ̀ bá de ni wọ́n ń sọ so, gbàtàfọ́ wa dá sí àfáàní bàbá mo ti gbọ́rọ̀ agbọ́ títí ọ̀rọ̀ ipe ọmọ yìí ò kúnlẹ̀ fún yín ni ipe àṣà yorùbá ni kí ọmọ kúnlẹ̀ bó ti jẹ́ pé kò bẹ́ sí mu bó o ní ọ̀rọ̀ bá dé tẹ́fí ń bọ́mọjà sọ̀rọ̀ bá dé ni kò sínú àṣà ilẹ̀ yorùbá bàbá títí ṣe rántí ìgbà celebrate bá àwọn ni baba àwọn ò ṣe rí ẹkílẹ̀ wọn bọ́mọ yín jà lórí nǹkan tí ó exist inú kọ́ṣọ́ yín tẹ́lẹ̀ ẹ̀ ṣe gbà á lọ́dọ̀ àwọn west ni then àwọn west tẹ gbà lọ́dọ̀ wọn gangan ni ẹ wò ó dáadáa ní ọdún ẹbọ ní ìpìlẹ̀ kìíní yẹn so ẹ ṣáàwá ní mọ iyọ̀ mọ́ ni ayé ayọ̀ wà púpọ̀ amọ́yìn nǹkan dáadáa tó ń ṣẹlẹ̀ sí wa tá a dúpẹ́ fún ọlọ́wọ́n bá ó ra mọ́tò ni ó kọ́lé ni ó ṣe ó dé láti ìrìn àjò ni gbogbo àwọn nǹkan ẹni àwọn nǹkan tó ṣe pé kíni tí ààyè jíjẹ múmú wà ni kódà ibi táyè jíjẹ múmú wà dé àsìntán bá dábẹ́ fún ọmọ lọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú nìyí pé wọ́n dábẹ́ ọmọ obìnrin ni wọ́n a ṣe tán pé wọ́n àlímọ̀ wọ́n kọ́ àwọn èèyàn lẹ́nu jọ so àìmọye àwọn nǹkan tó jọmọ́ báyìí ni tó ṣe pé ẹ̀sìn fi ààyè lẹ̀ ṣùgbọ́n nǹkan tẹ́sìn bá ti kọ́mẹ́ǹtì lé lórí pé léyìí ò da kò da náà nìyẹn wọ́lá wàhálà. oúnjẹ mọ̀lúù náà nìkan wà ní oúnjẹ náà mẹ eh, gẹ́gẹ́ bí nǹkan tí a ti mọ̀ mọ́lídì nàbí pan celebrate ọjọ́ bí anamsa allah salam eléyìí àdáadáa lẹ́ni so ẹran tán bá pa fún yẹn náà ẹran tá a lè jẹ ni torí pé tán pa fún tí ò nípìnlẹ̀ nínú ẹ̀sìn yẹn so bídíà ni wàllá wàhálà. a ti sọ àwọn ọmọjẹ̀mú èèyàn lè dárúkọ ọlọ́run ọba ńgbà tí ó pa ẹran ó ti ń sìn ṣùgbọ́n ó pa fún nǹkan tí kò ní basis nínú ẹ̀sìn tẹ́sìn approve àbópa fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́run ọba so àwọn nǹkan tí ó lè mú wa má jẹ ẹran tí wọ́n dárúkọ bisimilayi sí ó pọ̀ nísìnyí tí oníṣàngó bá fẹ́ pẹ́ran tó bá ní bisimilá ṣáwọn jẹ́ àní jẹ́ torí gbóhùn gangan fúnra ẹni kò qualify láti pẹran fún wa ká jẹ sọ ọláwàlá. ṣé ẹni see Okay. because you can be naturally welfarist tó ń eh, fi iná òun ní omi tó ti iná òun ní tí náà máa fi ẹrẹ ẹ̀ṣẹ̀ àtọ́tùmáàtì ìtìbísí náà kò sí nǹkan lè fi ìdí fáwọn èèyàn lóde ìdìbò ní ìdá ẹ̀ ní ọdún sàn tó ká sí ìgbà tó ká lọ́wọ́ tó dáa fún ìgbà tó gbé nísì tí máa bá yín sínú ní ẹgbà mo bóyá mo na ten thousand naira sí yín ó lè ní ìtumọ̀ tó pọ̀ ó lè jẹ́ bribe ó lè jẹ́ kíni gift lásán ó lè jẹ́ sọ́dátọ̀ ó lè jẹ́ owó iṣẹ́ tẹ́ bá mi ṣe òun so mo fún yín lówó ẹgbówó lọ́wọ́ mi nǹkan púpọ̀ ló lè sọ̀rọ̀ àǹdẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé àníyàn mi ni wípé mò ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba nǹkan pè sọ́dátọ̀ nìyẹn ó ti di kíni ìjọsìn ó ti di ìjọsìn torí pé kíni àníyàn pé kíni mò ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ọba so ìtàn pé sọ́dákọ̀ òun ni nǹkan téèyàn fún yàn pẹ̀lá níyàn pé kíni òun wá òun fi ń sin lọ́hùn ni ìtàn pé sọ́dákọ̀ so tó wáyé pé hibà ni ordinary gift wọ́n ti ń sìn bóyá torí pàjọ jẹ́ neighbor àbí torí pàjọ jẹ́ kíní kan wọ́n lè fún yàn fún different reasons ó dà jẹ́ pé kí ni mo fẹ́ kẹ́ bá mi tẹ̀ kan mọ́lẹ̀ ni so bribe nìyẹn so tá a bá ti pè ní sọ́dákọ̀ ìjọsìn náà ni ìtumọ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé nìyẹn ni ó ń ṣe láti lè fi ṣe kí ni fi ṣe ìjì rẹ̀ bẹ́ sí ọ̀dọ̀ àwọn ìyá kan àbí àwọn àlùjọ̀nù kan ó ti di ìjọsìn fún àwọn nǹkan yẹn náà so ẹbọ nìyí o so ẹni tó pẹran ẹni tó ṣe pé kí ó máa ń pẹran gbogbo gbà so ó dìpẹ́ lórí àníyàn olófin pẹran yẹn ṣé ó kàn fẹ́ fi ṣe ìtọrẹ àánú fún àwọn èèyàn sọdakọ nìyẹn ṣé torí pálùjànú kan ló ní kí ó pa ó ti ṣe ìyẹn jẹ́ ìjọsìn fún àwọn àlùjànú yẹn so yẹn tó ń pẹran tó máa ń pẹran tó máa ń pin fáwọn èèyàn so oríṣiríṣi intention ni ó lè súnmọ́ tó bá yẹ pé ẹni tá a mọ̀ lẹ́ni tí ó dúró déédéé ni ẹran tó bá pa àní fún ní bad meaning bọ́tẹ́ nítorí pé àmọ́ kó nǹkan fúnra ẹ̀ ní ẹlẹ́bọ ní ògbóǹtarìgì ni ó ti èsì kó bá àmọ́ pé ẹ̀ láàfa ó máa ń gúnran fáwọn àwọn àlùjẹ̀mú ìròyìn bẹ́ẹ̀ tó bá fún wa àgbọ̀rọ̀ gbà torí pé a ti mọ irú èèyàn tó jẹ́ pé ẹni tí máa ń bọ àlùjọ̀nú ni sọ ẹran tó pa èyí tó tẹ̀wọ̀n òun ni pé àwọn àlùjọ̀nú lọ pa fún ní táwọn béèrè fún nìyẹn ọlọ́run sọ pé fasọ́lì lè rọ́bìkà one har ọlọ́run ọba rẹ ni ó kírun fún one har kò dẹ̀ gbóná fún kul inna salati wa nusuki wa ma yahya wa mamati lillahi rabbil alamin sọ fún pé ìhun tí mò ń kí bẹ́ẹ̀ ni ẹran tí mò ń gún òkú mi ayé mi lillahi rabbil alamin ọlọ́run ọba ọba àgbáyé lónìí so ẹni tó pẹran tá a bá yẹ pé ní tá a mọ̀ lẹ́ni tó dúró déédéé ni ó lè jẹ́ pé sọ́bà kọ́ lásán ni kó kàn fi fún àwọn èèyàn lóúnjẹ kó fi ṣàánú àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó bá pé jẹ́gẹ́jẹ́gẹ́ ní tá mọ̀ pé kò sí nǹkan tí ó ń ṣe ní tó súnmọ́ ni pé ní tó ń pa ẹ̀ nìyí sacrifice fún àwọn àlùjẹ̀nù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni so ẹ bọ́ nìyẹn wallahu a'lam. naam aleykum salaam. gbogbo làwọn àfáà yẹn ṣe mọ kíní ẹ̀ gbogbo làwọn àfáà yẹn ṣe mọ̀ pé ó nídìí pé wọ́n kò sí connection láàrin àdúrà àti ẹran pípa ni gbogbo àfáà tó bá ti sọ fún wa wípé àdúrà kan bẹ tá a ṣe máa pẹran sí fàwọn kazab òpòrò àfáà ni kò sí connection àdúrà dádúró títí ẹ̀ sọdakọ dádúró títí ẹ̀ sọ yìí pé kẹ ẹ máa pẹran sí kíní báyìí àbí súrà kan bẹ tí máa ń mú jẹ òṣèlú alukurani ni súrà yẹn wà sura àwọn alùjẹ̀nu ni sura ti máa mú jẹ kò sí ní tẹ́lẹ̀ kanú alukur'an tẹ́lẹ̀mí a ní ó kẹ́ sura tó káfí tó bá ń ka jù yóò máa mú ẹ̀jẹ̀ rẹ ìsọkúsọ nìyẹn gbólóhùn kẹfẹ́rí ni kani sura kan bɛ no alukur'an ti máa mú ẹ̀jẹ̀ àbí sura kan bɛ tó ṣe pé máa ń ka àtoríkó dire láti lè fi ba tìyàn kan jẹ gbogbo ẹni tó wá sọ bẹ́ẹ̀ fọwọ́ káfí kẹfẹ́rí ni ẹni tó wá sọ pé sura kan bɛ no alukur'an tó ṣe pé ẹ máa ka àtoríkó dire ni láti lè fi bá tèèyàn kan jẹ́ fọwọ́ káfẹ́ kò sí nǹkan kanú alukur'an tó ṣe wípé ẹni òun lè máa ń kà láti lè fi bá tèèyàn kan jẹ́ ni àbí òun ni tẹ́ máa kà láti lè fi tí alùjẹ̀nu kan wá sọ pé kí ni ẹni láti pẹ̀ràn kan àbí nǹkan kan kò sí nǹkan tó jọ wọ́n bẹ̀rù alukur'an gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣe irú nǹkan báyìí ọmọ ṣéṣù ni wọ́n ọmọ ẹ̀yà alùjẹ̀nu onírú àwọn àfáà bẹ̀ kò sí connection kankan láàrin pé mò ń ṣàdúrà àti a fẹ́ pa ẹran kò sí súra kan tí ó béèrè fún pé ká pa ẹran sọ wallahu bóyá nǹkan tí ẹni tó ń sọ̀rọ̀ ń sọ bóyá àgẹ́tì dáadáa na èmi náà rẹ̀ mọ̀ wípé èyí tí bẹ́yìn ṣe gbọ́ yé yẹn ẹ̀ lè ṣe opposite yẹn tí ẹ̀kan bá gba ilé tí ń sìn ṣe máa filẹ̀ ni ẹ́ tí ẹ̀kan bá gba ilé tí ń sìn ṣe máa filẹ̀ so naturally ẹ̀ máa fẹ́ react ni èèyàn gba yín létí ìsìn ẹ̀yin náà máa ṣe kí ni ẹ fẹ́ bá jà ẹ ní sọ yí pé kò dá ká bá kẹ wá filẹ̀ so ẹ ní ẹ kì í ṣọ̀dẹ̀ ẹ ń ṣe gbẹ̀wò dání àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ó túmọ̀ sí pé nǹkan tí ẹ fẹ́ ṣe naturally lẹ̀sìn sọ fún yín pé kí ni ẹ lè ṣe ẹni tó bá gba yín létí ẹ̀sìn sọ pé ẹ lè gbà padà ẹ̀sìn sọ pé dandan dandan kẹ́ gbà padà so ó kú sọ́wọ́ tí yín náà láti gbogbo ẹni tí mo fẹ́ gbá létí padà yìí ni ṣé tí n gbá létí ìyáláyà ẹ̀ ò so èèyàn náà wò ṣùgbọ́n ṣé mo lè gbá padà ẹ̀hẹ́n mo lè gbá padà so ìyẹn ní àfáàmọ́ pé kìí kan ní tàṣílù ásìlù in tí gbogbo a ti mọ̀ àtàwọn ọmọ kéékèèké wa nísìnyí tí ẹ̀kan bá gbá ní ẹ̀mí pé ah, ẹni yíyan mi jẹ màá ṣe tèmi padà yóò wà lẹ́mìí rẹ̀ ó kàn lè lè ṣe nítorí pé pé ẹni yẹn ní ojú ń lọ so islam ò sọ wípé kéèyàn adìndìnrín ni èèyàn bá gbẹ́ ilé tí ó ní kíni olùlìgbà padà ṣùgbọ́n má gbà jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọlọ́run wá sọ kẹ́kẹ́ ni ó ní wàlàmà ń sọ́bàrà ẹni tó bá lè ṣe sùúrù ni wàgáfàrà tó lè ṣàfò àmójúkúrò iná dàlíkà mi azmin umo lára àwọn the best in best determination ònìyẹn ìpé kó gbá mi mo fi lẹ̀ ṣùgbọ́n ṣẹ́sì sọ pé gbogbo yín tán wá ti gbá yín ni ẹ̀fí ẹ̀mọ́ gbà padà ẹ̀sìn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ṣe òun ló dáa jù ọlọ́bàánu wà lámà ní ta sọ̀rọ̀ bá dà tó ní fọwọ́lẹ́ ìkàmọ́ àlè sẹ́bí ẹni tó bá ṣe pé kíni tó bá gbi tó tó tó tó tó bá gbẹ̀sán that is to àtó resist your oppression ẹ̀ ní nígbà táwọn èèyàn ṣe kíní fún ọlọ́run ní kò sẹ́ṣẹ̀ fún ṣùgbọ́n tí yẹn bá lè ṣàmójúkúrò òun ló fi dáa jù lọ فإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين tẹ́ ẹ bá fìyà jẹ yìí tẹ́ ẹ bá fẹ́ fìyà jẹ padà ẹ fìyà jẹ dédé tó fi jẹ ṣùgbọ́n tẹ́ ẹ bá lè ṣe sùúrù òun ló dáa ju fún ní sùúrù so islam ẹ̀sìn tí ó ní beauties púpọ̀ nínú ni kò sọ yìí pé bá gbá etí ọ̀tún kò etí òsì sí ọ̀tẹ̀sìn torí pé àdámọ́ mi ni ò ní gbà ṣùgbọ́n tọ́nà kò fẹ́ gbà padà ní àyè wà o ṣùgbọ́n má gbà ju tó gbẹ lọ ṣùgbọ́n tó bá lè ṣe sùúrù o ló fi dájú so bí ẹ̀sìn ṣe fi eléyìí lẹ̀ so kò ń ṣe pé wọ́n encourage àwọn èèyàn láti lè fi ṣe jàgídíjàgan then àpèjúwe wípé èèyàn ń wọ pléènì wọ́n gbọ́ra nǹkan mi kò bára wọn mú kò tiẹ̀ jọra wọn rárá ni torí pé ẹ̀sùn sọ wípé kẹ́ ẹ má wọ pléènì mọ́nísítà tó àìlè ìsẹ̀bílẹ̀ ẹni tó bá lọ opportunity àti débẹ̀ ni lókùnbà tí ó bá ti wọ nǹkan àrámù tí ò ní òun máa porúkọ àlùjọ̀nù kan kálùjọ̀nù kan wá lọ jòun sí mẹ́kà yíò lẹ́bọ̀ ṣùgbọ́n ó wọ pléènì ó wọ mọ́tò ó wọ kojú omi ogun màálù ogun rànkúmí ni ogun ẹṣin ni bá láìfi so kò jọra wọn àwọn tí máa múrú àwọn nǹkan báyẹn wá àwọn tí wọ́n máa ń takò dúdú ni ẹgbẹ́ ẹni ká máa ṣe léyìí ẹ ṣáná bí gun pléènì ni ṣáná bí wọkọ̀ ni kí là ń sọ kí là ń ṣe pléènì jọrọ ẹ̀sìn ni kò jọra wọn rárá wallahu alam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk